mi tiẹ̀ fi title wọ̀ consistency. Damn. dá o ah. hmm, bọ́lá ò tiẹ̀ fọwọ́ sẹ́nu kò tiẹ̀ fọwọ́ sẹ́nu. ó ga ọ gbàmùgbàmù bíbí yegi gbàmùgbàmù bíbí yegi tó lúwa mi correspose. Father, eternal rock of ages, ball of flesh. They say thank you for this moment. I worship you, Lord, because you got nobody like you. For me, so when I to sad, I be exalted, be glorified forever in Jesus' name. I can't thank you enough. Thank you for the wonderful daughter, for my children, for my life, for everybody that love me all over the world. Thank you, Father. Ọlọ́run mi ẹ ṣé. Ọlọ́run mi ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọba tó ju ọba lọ ẹ ṣé. wonderful father i can't take enough. bá ní kí kọrin lórí live chat orí wo ni mo lè kọ náà jẹun orí jẹun orí facebook. Mm-hmm. ó hmm. Father Lord, I say thank you for everything you have done for what we are going to do in, again in our life. Thank you, Lord, because you have a purpose and plan concerning us. Oh Lord, receive our praise and thanks in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus. No way, professionally, against us shall prosper. Oh Lord God Almighty, Every plans of the enemy against our life, Father, destroy that plan in the mighty name of Jesus Christ. Father, Lord, we can't thank you enough for your goodness, for your mercy. Yes, Lord, you are wonderful. Daddy, ẹ ṣé gan ni olówó orí wa ẹ ṣé bàbá wa ẹ ṣé ọ̀gá wa ẹ ṣé okun àtàgbára wa ẹ ṣé ayọ̀ wa ẹ ṣé àná wa ẹ ṣé ẹni wa ẹ ṣé ọba tó pọ̀ lọ títí ayérayé ẹ ṣé ìbẹ̀rẹ̀ àti ògbó gbogbo ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé mo dúpẹ́ fún yín o bàbá mi ọ̀tí ọlọ́run mi ẹlẹ́dàá mi olówó orí mi bàbá mi àbábàrà tó mọ iye ọmọ rẹ̀ mo dúpẹ́ lórí àwọn ọmọọtẹ fún mo dúpẹ́ lórí ẹbí mo dúpẹ́ lórí ará mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo dúpẹ́ gbogbo àwọn tó ń tiẹ̀ lò láti nà wá ẹ gan ni olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ bàbá ní wákàtí olùwà dárí ẹ̀ṣẹ̀ ni ọlọ́run I cover myself right now, blood of Jesus, my daughter, blood of Jesus, no weapon fashioned against me shall prosper. I'm about to speak, oh Lord, Father, speak to my mouth. no weapon fashioned against me shall prosper. Èyí mo fẹ́ wúlò ní ìbálò máa dá mi lẹ́bi, ìbálò máa dá mi lẹ́bi, ọlọ́run bá mi dá wọn lẹ́bi lórúkọ Jésù. Ògbèjà kẹ́rù òbò níjà olúwa gbèjà méjà, ọlọ́run gbèjà méjà, olúwa gbèjà méjà, ayérayé gbèjà méjà, olúwa gbèjà ọmọ méjà, olúwa gbèjà méjà, olúwa gbèjà wájà. Bàbá gbèjà wa, olúwa gbèjà wa, olúwa gbèjà wa, olúwa gbèjà wa. Gbogbo ohun tí àwọn èèyàn ti jí tọ̀tà ti jẹ́ ọlọ́run dá padà lórúkọ Jésù ẹlẹ́dàá ṣẹ̀dá dá padà lórúkọ jésù ọba tó pọ̀ ní pátá agbára olúwa dá padà ní orúkọ jésù ọlọ́run dá padà ní orúkọ jésù thank you father because you answer prayer we worship you not because you are God nobody like you for in Jesus wonderful name we pray amen. <laughs> Thank you, Father. Thank you, Lord. Hmm. Anytime we are smiling like this at times, it may not be always smile like that. But we thank God no matter what. We give thanks to God. We give praise to honor, to no honor Him. God is good. Eisha la wí máa ẹ̀yin ṣá la lè wí lè ṣe ẹ̀yin ṣá la sọ̀rọ̀ má ta ṣe a sọ̀rọ̀ má ta ṣe o àwí máa yẹ̀wò ẹ̀yin ṣá ni o ẹ̀yin ṣá láwí máa yẹ̀wò àwí máa yẹ̀wò nìyí o ẹ̀yin ṣá la lè wí lè ṣe ẹ̀yin ṣáá la sọ̀rọ̀ máa tàṣe a sọ̀rọ̀ máa tàṣe o àwí máa yẹun ẹ káàbọ̀ sí bí you are welcome to this platform I didn't give this platform uh, this I just press it and it go I, I forget to put title so but it's going to be gen, I mean general talk and I have a video in Alaroye is a is a very um, sadness uh, it's not for me personally But it's a person that I know. You understand me? That is Auntie Ramotsa, Mrs. Bankole. Auntie Ramotsa, Mrs. Bankole. You understand me? The Ekpes. That's Ekpe. Um, Ekpe, like like in-laws, like a uh, friends, you know. He's a politician, a very great APC member. But he has been a politics for long time at least kí má mọ̀ wọ́n months ìgbà tó ń sọ pé wọ́n ti kú sí Saudi Arabia uh, I've known that uh, woman now like ó ti pẹ́ gan because she have um, ní nineteen ninety something wọ́n ní ọmọ kan ní government college nígbà ayé ààrẹ She work at, at the local government of Epe. Ẹni tó bá ti ń flag yẹn, kọ́lọ̀ bá mi flag ẹ̀mí ẹ̀ ó ti yé. She work at local government of Epe but now I think she is working at Alausa. This woman have been in Saudi Arabia for Hajj many times, you know. Around 1990 something, I think her first Hajj was 1990 something. Ààrẹ gave her that Hajj gel because I remember when she came back from Hajj with uh, Ààrẹ some of Ààrẹ wife you know they travel together then Ààrẹ also is late that Ààrẹ tí mo ní one of you know Ààrẹ that one of the chairman then that was 1990 you know. ná 1990 you know, I've been two that. Me jamo, because I know it's during the Baba Obasanjo's regime and happened to be the only PDP then ààrẹ is only PDP I think in Lagos state so it was spoiled wọ́n bà wọ́n jẹ́ pẹ̀lú owó everything has money during his tenure yeah, when they have money so that time they go to Hajj but do you know one thing about me let me just tell you something now I don't know all these BB people I've never eat their damn politicians I've never since I've been look I've been seeing them that I even have somebody who are close to them. Oh, sorry. Um, Sherman. That Sherman eh, Ibeju, that's where Ayola. Uh, Ayola gave us 50,000. Then that's his, uh, 2005 where we are going. You see, 2005, 2006, when we are traveling to 2005. Then when we are traveling to South Africa then please share this show bá mi share sórí àwọn platform mi okay ẹ bá rí kajimọ náà èyí tí ize ize eh? share it so I don't know the party I don't know in the beginning maybe that woman she's used to party maybe she's a but I know she work in the local community but she say say this maybe if, it, if that story is true actually it's not a good thing because she's not old like that Mrs. Bankole, according to the news, they say it's just 50, I mean 60 years. Mrs. Bankole is close to the power, close to all these people in authority. Yes, I'm telling you. It's close to everybody in Ekpe. And, and let me tell you also. Hey, God. She, oh, God. I don't want to say this. She's a girlfriend to Wazir Ayinde too. Yeah, she's a girlfriend to Wazir Ayinde. She's married though, but she always have... Uh, man friend like that you know mrs ankole if it's true jẹ́ kí n wo ná ó dà pé mo ṣe ẹ̀ if it is true it's not a good news because she's not old and um, I remember that time when they announced that President Bola Ahmed you know, before he became president too oh, she called me she always call interrogate I me mean, inter I mean talk to me but like those people that used to call and oppress you you know He call they they sending her there she was out of the people they have sent to me to oppress me to be looking for my trouble so that I can be talking about them she has been one of them you know because all these people playing some banky panky game on the media those Nigeria you know especially APC okay eh, especially APC some PDP you know let me don't let me even mention them now some politicians are demonic I'm telling you they are demonic So the woman, she always come until I just feel like I'm just tired somehow. And, uh, you know, because every time she called me, she'll be the one to send message. That time, hey, actually, actually that time when they were giving news that, hey, something happened to President Bola Ahmed Tinubu, before he, be he became president, or before President Bola Tinubu became president, so then I know that it's close to him, close to them. Yeah, I is the one that always called her. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní He will call me if I want any good any any good any news because it's also it oh, oh he holds a position very great position in Alausa o. Oh. Mm-hmm. So those of you who are happy and those of you blogger ẹ̀yin olórí burúkú àtẹ̀yin ọmọọṣẹ́ Wàsíù Àyìndé ẹ̀yin olórí burúkú tẹ̀ ní jèrè yẹn tó ti ẹ̀yin gbogbo yín pátápátá tẹ̀ ní jèrè tán place sórí Facebook tẹ́ máa yọ sọnù bí ọwọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ kò kádùn kó máa yọ ẹ máa yọ dànù ní bẹ́ẹ̀ ni gbogbo yín tí abẹ̀ lọ́wọ́ ẹ̀ ti èmi àti ọmọ mi láti dàmí láàmú ẹ máa yọ sọnù tán ni tán bí ọwọ́ ṣe yọ lẹ má máa yọ ọwọ́ òní kádùn kó má yọ tí kan bá dẹ̀ ti yọ báyìí ó má máa ṣèkì ni ó má máa yọ ni lágbára Elédùmarè so because mo rí pé lórí burúkú kan wá sọ́dà platform ó wá rẹ́rìn pòun sixty three pòun sixty three ẹni tó kú tó bá dàgbà ẹ ẹni tó bá dàgbà tó kú àmì ẹni tí ò dàgbà gan tó kú tó forfeit destiny that woman let me tell you something she forfeit destiny okay although lifestyle ẹ̀ kò wù mí o màmá tó kú yẹn she been to Mecca nineteen ninety something ló ti lọ Mecca ààrẹ ló kọ́kọ́ ran lọ ó ti yé I dated a lot of people politicians gbogbo àwọn politicians tó wà ní Èkó mọ́ Ẹ̀pẹ́ yẹn ẹ́ dé Ìjẹ̀bú etí òdó tí wọn òdó wọn tí wọn tí wọn ṣe wọn máa ń gbé súnmọ́ ni òun gan ni Wàsíù tún lò ní Ẹ̀pẹ́ yẹn àti àwọn bàbá you know so lẹ́yìn náà ó tún close mọ́ yàtọ̀ sẹ́ni tó tún ju Wàsíù lọ o ó tún close mọ́ wọn you understand me Mr. Bankole now that's one thing mo ti mọ àṣà kan tí àwọn politician yẹn tó tó máa ń àwọn obìnrin kan tó bá fẹ́ bayé wọn jẹ́ yẹn tó máa ń dá fún wọn this woman ó ní ọkọ o ọkọ ò kì í sọ̀rọ̀ ṣe rí bí olúborí ṣe máa ń ṣe yẹn tó máa gbé ọkọ ṣe rí àwọn olúwa o gbogbo àwọn abatẹnijẹ́ láyé gbogbo ìka ènìyàn tó wà lórí ọ̀rọ̀ mi tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi olúwa fi gbogbo wọn ṣòfò gbogbo pàṣán tí a fi nà mí láyé tí ò tí ronúkúwàdà olúwa dáná sun gbogbo wọn ó ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbà mi kó máa ṣẹ̀ sí wọn gbogbo ẹni bá mi jà gbogbo ẹni ṣèkà fún mi ọ̀run ṣèkà fún wọn ẹni ṣèkà fún ọmọ mi sẹ́rà ọlọ́run ṣèkà fún gbogbo wọn ọlọ́run kọlù wọn lójijì ọlọ́run máa kọlù wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín mrs bankole yẹn mo ti mo ṣe ṣáàtì ẹ̀ mo ti sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé bí mo bá jà but you know tí mo bá sọ nípa èèyàn yẹn irú òun yẹn irú àwọn èèyàn yẹn tí bá sọ̀rọ̀ nípa wọn tí mo sọ ní ẹ̀yìn wọn tí mo sọ lórí mídíà yẹn when I see some people I can say it to their, to their presence you understand me mm-hmm. I can say it to their presence it's person that I kì í má mọ̀ mọ́ ó ti yé Bankole is a popular person politician tí ò mọ̀ Bankole kò ń tí ì ṣe politician bẹ́ẹ̀ ni mo sọ fún yín Bankole let me show you the picture of the woman ó wà ní London ó wà ní America ní last year when she was in America last year when I was complaining here she will take picture and tag me that àwọn wà Nàìjíríà àwọn ń flenjo àwọn ń lọ àwọn ń bọ̀ àwọn dẹ̀ náà ni in the trouble I'm facing here the, the politicians of Nigeria they should tell me that they are not part of it they are not supporting the people only burúkú people that are supporting Wasiu Ayinde the killer that they are killing people they should tell me that they are not part of the people sending message sending errand to this place to be torturing me torturing my daughter the law will destroy anybody that wanted to destroy me you cannot destroy me Oh ó ti yẹyin gbogbo irinṣẹ́ tá bá lò láti dojú ìjà kọ láti dojú ìjà ọmọ mi ẹ máa yọ sọnù ní bí ọwọ́ ọwọ́ kì kárúkọ máa yọ ẹ máa yọ sọnù ní. because mo rí pé lórí burúkú kan Esabod you came under my platform to come and smile i'm not your friend and i'm not afraid tí n bá fẹ́ support anybody if i want to talk about, about anybody i will talk about máa sọ̀rọ̀ nípa anybody tí o sì nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú sáré ni kò dẹ̀ sí ikú mi ò ní tọwọ́ anybody wá tọmọ mi náà ò dẹ̀ ní tọwọ́ anybody wá kò dẹ̀ sí anybody tó máa tó máa ju sáyé everybody máa kú ní ọjọ́ kan so tí ó ti ẹyin so kẹ kó sì lọ kẹ kórí burúkú lọ olórí burúkú ṣé Wàsíù Àyìndé ò kì í ṣe terrorist ni Wàsíù Àyìndé is a terrorist if Wàsíù Àyìndé is an America he will be in jail the people dey query in America now that they have been querying they go to jail they they have not done half of the work, I mean, one quarter of what Wasiu have done in his Nigeria system. What did they do to him? What did they do to him? Instead of that, they are pampering him. Abẹ́ ìyá wèrè ni kò ní dáa fún yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ní gúrùpù ìyá àgbègbè kan ló ń ti wá tó náwó ogun tèmi. Ọ̀run máa náwó ogun tiẹ̀. Ọ̀run máa bínú sí ẹ. Ọ̀run máa fà ya yánmayànmá. Aṣọ wèrè òkín kò ń ṣe kó máa ya. Aṣọ yín máa ya dànù ni ọ̀run máa ya yín láṣọ somebody will be boasting that they kill somebody um, Mrs. Bankole ó ti O enjoy láyé náà she enjoyed ẹ̀yin ẹ̀jẹ̀ bá dẹ̀ ti gbowó politician tẹ́tẹ́ ẹ̀yin ẹ̀ sábọ̀ náà tán bá pa kò sí kọ̀ọ̀kan tó fi ń ṣèyàn toró gbowó politician ó jẹ́ ó máa wọn pààyàn lórí bíbà yìí ó yí burú ni. Let me bring up a picture. ọ̀rẹ́mútà Bánkọ́lé tí mm. mẹ́kà èyí. E. aláròye máa wí o. ẹ̀yin wèrè gan máa kí ló dé tẹ̀lé lo píṣọ̀ náà tẹ́ bá ojú píṣọ̀ ẹ̀ jẹ́ gbogbo àwọn píṣọ̀ wọn tó máa ń wà nàìjíríà wọ́n máa ń tọ́jú wọn ṣe ni Wàsíù Àyìndé olórí burúkú ni ẹ́ olórí burúkú kí ló tó lè lo píṣọ̀ tó dáa fún wúmà yìí olórí burúkú ẹ̀yin kọ́ lẹ máa ń lò wọ́n fún scores ni olórí burúkú bẹ́ẹ̀ bá ṣe ń pa gbogbo àwọn ẹbí ẹlẹ́bí yẹn náà ni wọ́n máa pa gbogbo ìdílé yírun náà ni ìgbà kan lọ ìgbà kan bọ̀ ní ọba kò rólé ayé gbó ìkọ̀kọ́ lọ́mọ wọn máa yọ sẹ́ẹ̀ ikú yẹn máa kọ̀ ẹ́ lọ́jọ́ kan wá sí àyìnlẹ́ kò dẹ̀ ní pẹ́ mọ́ fún ẹ kò ní pẹ́ mọ́ fún ẹ olórí burúkú yín wọ́n máa sọ ìjẹ̀bú gbáfẹ́ níta ló fẹ́ máa kí ló pẹ̀lú ìjẹ̀bú gbáfẹ́ kí ló kàn mí ìwọ ló borúkọ ìjẹ̀bú jẹ́ ẹ̀ ìwọ ló borúkọ ìjẹ̀bú jẹ́ wọn ò dẹ̀ forúkọ ìjẹ̀bú gbowó ń báǹkì ó ti yé ìwọ ló borúkọ ìjẹ̀bú jẹ́ olùsìjẹ̀bú wò ni ẹ ọmọ àlè olè olè ìjẹ̀bú ń jalè náà olè ní ẹ̀ náà lẹ́jọ́ ìṣe aṣọ tó kó lọ sójú ìjọba yẹn olè kọ́ ń lùyàn jìbìtì kọ́ ń gbàgbọ́ gbogbo ẹrù lórí olórí kọ́kọ́ pẹ̀rùpẹ̀rù sára kó sì lọ àbíjẹ̀bú ya wèrè ni eléyìí this is not first time tó lọ Saudi tó lọ sí hajj wọ́n ní wọ́n ebi ń pa wọ́n Nàìjíríà they are hungry in Nigeria everybody is hungry they, they, everybody is hungry everything is there wickedness is rampant they only giving some people money in Nigeria to make some people poor and make some people rich they are hungry like that and they pay money to local government owó ìjọba ló máa fi lọ́wọ́ Nàìjíríà ni tí àwọn àwọn mẹ́sì tó ń tọrọ báà tó ń jẹun tí ebi ń pa wọ́n Nàìjíríà ó ní wọ́n máa kó lọ sí Mẹ́kà wọ́n lọ wọ́n finish wọn dànù ní mẹ́kà she been going to mecca this don first time she go to mecca because they give it to them gbogbo owó tó yẹ kó máa fi tún nǹkan ṣe wọ́n máa lọ fi rán wọn lọ sí mecca ọjọ́ tó ti lọ ń gbàdúrà ní Jerusalem lọ ń gbàdúrà mecca kí ló ṣẹlẹ̀ gan fún nàìjíríà how many people ni wọ́n award owó fún ní Canada and bíbá pé every year you have to go take this money and go to Saudi and go and pray for the country Did they? I don't know maybe there is some, something like that in this system Even all the system that are good that are not crying, all of your, your citizens are running away and they are facing a lot of tribulation in, in, in all over the world. Nothing being done. They'll be going to Saudi Arabia. Like this one, I'm not going to sorry for him. Everybody going to die, but I'm not going to sorry for anybody. Bàbá Sùwẹ̀ bèbè yẹn náà, olórí brook was you and Wọ́n rí worry, oh oh, mọ́ boy, she ma kú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹdìyẹ tí ò tí kú ṣe lè jẹ àgbàdo but mo sọ fún ẹ ò mọ bó ṣe máa kú ikú ẹ máa worse báwa sẹ́ẹ̀dẹ̀ ikú ẹ máa worse ṣọ́ọ̀rọ̀ pé o clever wo ó lè jẹ́ pé wọn ò ní rí òkú ẹ bó ṣe wà yẹn ó lè jẹ́ pé o máa parẹ́ lọ́jọ́ kan bẹ́ẹ̀ ni tó ò ní rí òkú ẹ tó máa fi òkú ẹ tó bá tún fi kó bá gbogbo èèyàn aláyé bàjẹ́ olórí burúkú ó lọ ṣe èèyàn This woman she's a girlfriend to Wasiu and she dated a lot of politicians but she have husband o that is why they will make sure all this lady they are using this politician using they will give you mumu husband they make sure you marry to a mumu so that anytime they want to use you you can come out Bankole everybody mọ̀lẹ́ pẹ̀ ọkọ ẹ̀ máa wà nílé báyìí girlfriend my boyfriend my only. nílé bẹ́ẹ̀ ni Mr. Bankole you know, lòun bí gbogbo ọmọ ẹ̀ fún tó bá ṣe DNA gan àwọn ọmọ yẹn get ò ní jẹ́ ti Bankole nìkan àwọn ọmọ yẹn ti dàgbà o àwọn ọmọ tí mo sọ pé ó jẹ́ government college nígbà yẹn ń ó ti márì tóró sọ fún mi gbà yẹn ìkan marry yẹn kan wà America gan they are big people tó bá ní wọ́n sì ìmí ìdí ni wọ́n lè máa yọnu sí wa lórí social media yìí bí o tẹ́ bá máa rò bóyá ọmọ wọn la jẹ́ o àbí àbúrò wọn àbí ẹbí wọn àbí àmì ọmọdé wọn kan la jẹ́ o àwọn olórí burúkú tí ò jẹ́ kankan ṣé wàsíù jẹyàn ni if wàsíù is somebody tell me tí wàsíù bá jẹ́ olóríire àbí tó jọ́ èèyàn kan pàtàkì tó lówó tòótọ́ ṣé ọmọ àjálẹ̀ ni olórí burúkú ni wọ́n náà gbogbo àwọn tẹ́gbẹ́ sọ Facebook mi tẹ́ sọ pé wọ́n lówó tẹ́ place wọn láti sọ pé wọ́n lówó olórí burúkú ni wọ́n they make them rich you make them rich owó Nàìjíríà gbogbo àwọn tó ń jí owó Nàìjíríà kó wọ́n máa ń ṣe tán máa wá ọmọ ọmọ yahoo kéékèèké wọ́n máa yá wá wọn kiri gbogbo àwọn tó jí owó kó tí wọ́n lè mú wọn wọ́n lè mú wọn ẹ máa ṣe lọ ẹ máa bọ́lá onílé ńjọ kan sí orílẹ̀-èdè yẹn tí ẹ bá dẹ̀ ń ṣe ìkà fún orílẹ̀-èdè yẹn lágbára ọlọ́run ìjọba ológun tí wọn bá ronú padà wọ ìjọba ológun máa gba ìjọba orílẹ̀-èdè yẹn bẹ́ẹ̀ ni ìjọba ológun àdúrà náà máa kọjú sí ọlọ́run àwọn àwọn ogun ọ̀run wọn wọnú àwọn àwọn ogun ayé wọn máa gba ìjọba lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà yẹn tẹ́ ẹ bá kọ̀ tó láti máa ṣe ìkà fún àwọn èèyàn ọ̀run bínú sí yín ọ̀run bínú sí yín oṣù kan lẹ́yìn ọjọ́òbí rẹ̀ obìnrin aṣáájú APC yìí kú sí Mẹ́kà èyí lohun tó pa á. abilékọ Rámọ́tà Bánkọ́lé tó ti fìgbà kan aṣáájú àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Èkó ti jáde láyé ìlú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia oṣù kan lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ obìnrin aṣáájú APC yìí kú sí Mẹ́kà èyí lohun tó pa á ọjọ́ tí wọ́n sọ pé president Mola Ahmed Tinubu tí Esabod wà náà sí ikú Esabod ẹsẹ̀ president Bola Ahmed Tinubu ń bì tó wà náà sí ẹ̀ ó ti yé òun kó bá pè mí mọ́ I was looking for somebody because he always call bí pé kó pè mí tó bá rí mi pé mo fẹ́ post mọ́tò kan àbí mo post mọ́tò kan kó pè mí kó ní irú mọ́tò yẹn lòun lòun Highlander iye báyìí báyìí ni wọ́n ń ta mọ́tò tí èmi post yẹn iye báyìí ni wọ́n ń ta latest òun lò you understand gbogbo wọn pátá ni mo rí wàsíù ló ń lò wà àtàwọn pásọ wèrè kan àwọn olè àwọn oríjìbìtì kan àwọn olè tó ti jalè ó lè bí tí rẹ pè mí ni you cannot see anything ní ọwọ́ mi pé mo jalè o lè rí tẹ bá jẹyàn rẹ náà ẹni tí ó bá ti jẹyàn rẹ a máa tí ìyá àti bàbá ẹ bá jẹyàn rẹ ara ẹ ọmọ la máa ti rí àwọn ọmọ òṣì tí wọ́n bí àwọn wọn dàgbà ìjà òṣì kan wọ́n wá dúró sórí mídíà wọ́n máa dàlúrú káàkiri àwọn olórí burúkú àdàgbòrórú ṣé Wàsíù Àyìndé tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú ni ṣé ìṣẹ̀lẹ̀ burúkú burúkú wọ́n máa ṣẹlẹ̀ níjẹ̀bú ni lẹ́yìn tó ti débẹ̀ tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú àbàtẹnijẹ́ ìka ènìyàn gbogbo yín lẹ́ ń lo woman yẹn náà gbogbo wọn tẹ́ bá lò wọ́n tọ́ máa dẹ̀ finish wọn lọ sí kinní ẹ máa ṣe patí fún wọn náà ẹ máa jẹ́ kó máa gbádùn ẹ máa jẹ́ kó máa gbádùn bọ́tì wàsíù ó kàn máa máa ṣe ó tó gbéyàwó ẹ̀ wọ́n máa tó bá tún tag mi níyàwó ẹ̀ olórí burúkú yàwó ẹ̀ ọ́gìlì ìwọ gangan ọ́gìlì tiwantiwa ní olórí burúkú ni ẹ́ I cannot support you láéláé olóṣì olóorun ó lè jàgùdà páálí ṣebí wọn náà sún ẹ̀bẹ̀bẹ̀ yẹn ọ̀tá ẹ̀ nínú àwọn ó bàjá nítorí àwọn tó ti ṣiṣẹ́ fún ni olórí burúkú ẹ̀ a tún sọ fún wọn tún dáwọ́ fún wọn lọ gba mọ́tò fún sún bẹ́ẹ̀sì kan tó lórúkú ní ọ̀nà ìbàdàn bẹ́ẹ̀ wọ́n tún lọ wọ́n tún lọ mú kò sí àwọn tó ń gbòkú ni olóṣì olè aṣá ti sọ pé wọ́n máa àwọn nǹkan kan wà olè tẹ́fẹ́ máa jà yẹn ìwọ lọ sí amẹ́ríkà tó bá ti bí ẹ ọjọ́ ọ̀nì sẹ́fún lọ́wọ́ lọ sí amẹ́ríkà bóyá àwọn fraudster wà ní orí orí orí ọ̀rọ̀ ẹ go to america all the people coming on your on your show they are fraudsters it's your children who are arrested for fraud in chicago Your son, two of your son were, were, were arrested for, for fraud in Chicago. Is it lie or is it true or false? All the people tó ti ń fọ́ àwọn fọ́lọ́ ẹ̀ láti ilẹ̀ kò ń ṣe drug pusher àti gbogbo àwọn tó ń ba ìlú onílù jẹ́ kọ́ ni wọ́n ni olórí burúkú ni ẹni. Ní aṣọ akọ̀ṣì wọn ló ń ṣe tó bá yọ ti owó olè tó ti jà gbogbo àwọn èèyàn tó bá yọ kò lọ́rọ̀ ẹ̀ you are empty you are nothing you are nothing ọmọ àlè jáde àbí ọmọ àlè jẹ̀bú gbé bíṣọ̀bù abẹ́ jáde tó bá jọ ọmọọba ọgbọ́n tí ìbàjẹ́ kan pariwo ni ọba òjàlẹ̀ tó ń dá gbogbo lẹ́yìn òtún ẹ̀kọ́ dànù náà ipò ọba òjàlẹ̀ ló ń dùn náà lóní kọ́ máa bẹ́ẹ̀ ṣe kọ́ máa pẹ́ ní olórí ọmọọba olórí ọmọọba bọ́ olórí burúkú èèyàn òfò lẹ́ máa ṣe ìbínú ọlọ́ọ̀ máa dẹ́ sí yín. sí mẹ́kà èyí lohun tó pa á. abilékọ Rámọ́tà Bánkọ́lé tó ti fìgbà kan jẹ́ aṣáájú àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Èkó ti jáde láyé ìlú mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia níbi tí màmá ẹni ọgọ́ta ọdún náà ti lọ kópa nínú ètò hajj ti ọdún yìí ní ikú ká àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́ta kan nípínlẹ̀ Èkó alága ìjọba ìbílẹ̀ ẹ̀pẹ́ ti erédò àti ti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ìkòsíéjìrìn LCDA èyí tí ọ̀nàrẹ́bù sùrà animáṣàun alága ẹ̀pẹ́ kó sòdí ló kéde ikú màmá àgbàlagbà náà ní mẹ́kà bí wọ́n ṣe wí. ìwà aláròyìn ó dẹ̀ kó ti ya wèrè rí ṣé màmá àgbàlagbà lélẹ́yìí píṣọ̀ tí wọ́n rí màmá àgbàlagbà ni aláròyé ojú ẹ̀ dúdú tá a bá ní wọn gan tó bá ń sọ̀rọ̀ nípa màmá rẹ̀ pé èèyàn gidi kan ló wà lábẹ́ kínní ni aláwọ̀ ṣé màmá àgbàlagbà lélẹ̀ olófo ṣé màmá àgbàlagbà lélẹ̀ ṣé màmá àgbàlagbà lélẹ̀ ní ọ̀pọ̀ èèyàn ló dàwátì nígbà tí ìgbòkègbodò ìsìn hajj ń lọ lọ́wọ́ nítorí oòrùn mú ọ̀sán pọ́n gọrígọrí ooru sì pọ̀ gidigidi ooru yìí ni wọ́n ló dá àárẹ̀ sáwọn alálàájì àtàwọn alálàájà kọ̀ọ̀kan lára tí wọ́n fi gbẹ́mìí mì níbi tí wọ́n wà wọ́n lóòrùn àti ìgbóná ojú ọjọ́ lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ mẹ́kà ju ìwọ̀n ẹ̀ẹ́dẹ́gbàrún nine hundred níbi tó gbóná dé àwọn alága kanṣu náà ṣèdárò olóògbé yìí tó wà nípò ẹni tó ń rí sí ìgbáyégbádùn àwọn ọmọ ẹgbẹ́ APC ìyẹn welfare secretary ẹgbẹ́ nígbà kan aláròye gbọ́ pé inú oṣù tó kọjá yìí ìyẹn oṣù karùn-ún ọdún yìí ni màmá náà ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́ta sixty ọdún tó dókè èèpẹ̀ ayẹyẹ tó lárinrin tó fi lépọn tí fọ̀nà òrùka gidi ni kò sì ju ọjọ́ díẹ̀ lẹ́yìn àríyá ọ̀hún lọ tó fi gbéra ìrìn àjò iṣẹ́ hajj lọ sórílẹ̀‐èdè Saudi Arabia. you see that hajj tó máa ń lọ yẹn hajj yẹn ẹ mọ̀ kan wọ́n kàn lọ́ọ́ máa fi ṣe mo lówó èmi ni mo gba slot yẹn you understand me majority of them they don't pay it they don't have it's not their money it's the local government money the state money the federal government it's three this local government the state money the state the local government offer the state offer and also federal government every year this part of things are destroyed our economy a lot of people they don't have money to pay for the rent for their accommodation, for business, to do business, even to pay for their education, I mean, children education. A lot of states are very poor. You understand me? There's no job opportunity, but you know what? They must allocate this money. to Saudi Arabia, and those people going to Saudi Arabia, let me tell you the truth. I mean, another fact. The reason why behind all this, they use a lot of them. A lot of them that they are giving this Hajj. A lot of them they're giving this slot. They also use them for many ẹ kó sì lọ mo ti ẹ má ti pè mí ẹ má pè mí they use most of them for trafficking maybe they want to use money for something they trafficking money they trafficking drugs they trafficking you know coca i mean kola nuts kola nuts you know kola nuts obi Atoro gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn you know it's a taboo it's against the law of Saudi so they are using all these people the people giving them they are using them systematically to transport another thing you understand me and he has been in the system for long and Nigeria is crying they borrow money it's like me now borrowing money to parents it's not that I want to leave this place Oh, the wickedness of Nigeria they want to ruin you mo torí ẹ̀ mo gbàdúrà gbogbo ẹni tó fẹ́ rùn mí láyé tó fẹ́ kí ayé mi wà rùn may Almighty destroy you tí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ may Almighty bínú sí ẹ may Almighty fà ìjọba yín ya ní ọmọ tí kò ní àbùkù ẹnikẹ́ni tó bá to kó jẹ́ ó bá má sí lórí oyè ó bá wà lórí oyè iṣẹ́ mi pé kò ń ṣe ẹni tó wà lórí oyè kan ló wà ní ló rule it's not all the people that in power alone that is ruling so don't count me like when I say people ruling don't believe that I'm talking to the rulers or maybe I'm talking to president or I'm talking to any house no even your home if you are head of the house or you have power you have money you want to rule me the Lord will rule you he will destroy your kingdom that's it that's the meaning of the prayer. Okay, so they divide, I mean, they allocate money. Let me tell you, I know this woman now, I, I won't know her again. Like 1990 something, because, the, I mean, one of her daughters, I mean, some of me, all her daughters, I mean, children, I think he, daughters, I don't know how many children, tó ní ṣá, but that time they are still young, go. Oh. But now, I want to let ń sọ, wọ́n ti dàgbà, wọ́n ti di madam o, oh. they also commanding now, they are commander now. So they are in my in that school that I lived before, you know. And uh, she's a friend to the one of my friend, you know. She's a friend to one of not really my friend, but they seen us me, but most of them because I sell, I have clothes, I do have I do business. So a lot of them they call me friend friends, you understand me? So that's how I got to know this person. You understand me? And for that, because I'm close to that person, now because of that, and her child was in our greenhouse you understand me so since then even when I left the relationship the marriage we are still talking time and later I later married to a pair more you know that the, the father of my baby you know from that vicinity so I know I know her very well so and she worked with one one shaman then you know she command and everybody complained. then she was making a lot of money at that time oh 1990 something eh she have a gigantic house she make a lot of money by sleeping with politicians and they sending out an errands they do say some parties they send her táwọn èèyàn bá fẹ́ lò iṣẹ́ tó máa ń lo woman yìí fún tó ti ẹyin they send her they send sending there to destroy other party opponent yeah they can sleep with somebody they don't love simply because they want to bring down the person yeah I've said it before and everybody know this gbogbo èèyàn ló mọ nǹkan tí mò ń sọ ìlẹ́pẹ́ ọkọ wọn máa jókòó sílé báyìí ni girlfriend wọn mo rántí ìgbà tó ń fẹ́ Túndé Sàláwù Túndé Salahu is a PDP man in ìnẹ̀rẹ̀ ṣé rep ló wà níbẹ̀ gbà yẹn so Ramota ni tó bá tiẹ̀ wá tó bá wá tó wá sí sọ̀rọ̀ níbi tí ó yẹ pé wàá ti bìlí pé òkè kó sọ fún yín pé Mrs Bankole o lágbájá ó mà kàn sọ pé sọ fún mi pé Ramota so ti her name is Ramota you understand me ó já ó já tagun gbogbo àwọn politician yẹn ló ti fẹ́ gbogbo wọn pátá so ti yẹ yín so ìgbà tí mo tún wá dé sórí social media tí mo ń sọ̀rọ̀ you know I was talking mrs talking about APC the reason why I was talking about APC all these APC people talking and uh, even fighting me you are just carrier of evil àwọn wèrè tí ó ṣèkà tó barúkọ yín jẹ́rọ ẹ̀kẹ́ ìdókojú ìjà sí but mo ti rí pé ẹni tó bá ti ń fẹ́ràn wọn tó bá ń pọ̀ wọn lẹ́nu ọmọ á ń yẹ̀yẹ́ kò dẹ̀ sẹ́ni pa mí mo sọ ní pẹ̀lẹ́nu mi kò sí kò sẹ́ni tó lè pa mẹ́ni bá try gbogbo ilé wọ́n máa pa gbogbo ilé ẹ̀rí wọ́n máa pa ìran ẹ̀rẹ́ ni ìran ò ní jẹ́yàn mọ́ láyé bẹ́ẹ̀ ni mo sọ àwọn ìran ẹ̀ wọn ò ní jẹ́rìí ọmọ bó ti kàn wọn ìran ẹ̀ wọn ò ní jẹ́rìí ọmọ bó ti kàn wọn tó bá ṣiṣẹ́ ẹlòmíì lọ́mọ máa jẹ́ gbogbo ẹni tó bá sọ pé kẹ́mi máa ṣiṣẹ́ kẹ́lòmíì jẹ́ gbogbo ẹni tó bá ṣe láyé ẹlòmíì lọ́mọ máa jẹ́ ò ní jẹ́ rere ìkorò ló máa jẹ gbẹ̀yìn ayé ẹ̀. time they announcing that President Bola Tinubu died before the death of, I mean, before I became president. You know, because she called me. I have her number. She called, do call. But you know, when I posted a car, I, I when I said I have a car to sell, you know what she would do? She just tell me, me, I'm at work now. Then I have this car. I'm using it. I know, I notice all some funny, funny nonsense things. And I don't want people just to call me and be disturbing my brain when I will, you know. I I stop calling her. When she tagged me some things, I, I try to block her. But that day, I now heard that news because Abanja, me say, man won't jam anybody jam. Money, ah, bí most important say I don't like it. And I called her. Mo dẹ̀ ó fún mi ní, ó ní ah, kò sí kankan tó ṣe wọ́n. assurance pé it's okay here and ready. The only thing needed now, we should all be praying for President Bola Need to Nítòótọ́, wọ́n slum nínú bathroom wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí kiri kan ìwé she talk to me because I know she, she close to them. And again there is another one let me just say this o oh. ẹni tó bá yé kó yé o I'm coming now I want to show you this. so this is Ayeola you see that place tí wọ́n ti you see that Lekki Lekki he was a chairman of that place before he became ṣé rep náà wà bí sẹ́ni rep no rep náà wà kì í you know he became sẹ́ni you know àwọn ni wọ́n detect nígbà ten ten àwọn ni wọ́n detect epo tó wà ní Lekki yẹn you know he died after some time also. You know, I talk. You understand me? And that one also, all the politicians there, bóyá gan ni wọn ò ní pa àmúsá tó ń sìn àti gbogbo àwọn politicians tó bá ti wà lẹ́pẹ́ yẹn. They will systematically yank all of you. But when they yank you, kò sí tó kàn mí o. So ti ẹ̀yin, torí ẹ̀yin gan ní They be yanking you one after the other. You understand me? All the politicians tó máa bìlí pé ẹ ti to, tó ẹ̀ẹ́dẹ̀ college ju ẹyọ kan àbí méjì náà lọ. So ti ẹ̀yin mẹ́yẹn so that you, you understand wọ́n fi system wọ́n yán kìyín àwọn tó dẹ̀ yán kìyín yẹn kọ̀ tún láti máa jayé lọ kò tí eyín bẹ́ẹ̀ yẹn kò tí tó kàn mí they will yán kí you finish okay. Mm-hmm. this is the wife that also a friend you understand me i share this one i don talk to this again she we are not in good time now because of Tobire story you know because this this is not the only wife but this is the one among the wives she have that is my mate that is my like caliber like a friend to me you understand me okay so this one attended to Sosobires church because some of you you don't understand what is actually happening so politicians ẹ má yọ mí lẹ́nu mọ́ ẹ má yọ mí lẹ́nu ẹ má dẹ̀ yọ ẹbẹ ẹnikẹ́ni torí ẹ̀gbọ́ ẹnikẹ́ni ló ti bẹ̀ mi when they finish disturbing you they will now go to Saudi Arabia to go and be asking for forgiveness so ṣé máa gbé òkú ẹ̀ lọ lé báyìí àmọ́ máa sin sí Saudi Arabia and she have been to Saudi many times time tí bob lady yẹn ti lọ Saudi Arabia uncountable time ni ni ni ni ni ni ramota ti lọ sí sí sí sí sí sí hajj ló ti lọ sí hajj and you, the moment they bring down this one tó bá ti bẹ̀yìn let me tell you one story when they as when they assign a killer a trouble and somebody to bring you down When that person succeed in bringing that person out, they promote them. These evil politicians, they are working like a principality, like a rulers of darkness. Okay? By now, when Nigeria is succeeding, the, the fuel, everything, the economy in Nigeria is not good. You understand me? A lot of people are crying. A lot of things is happening in the system. I don't believe that they should even have money to share to the people going to Saudi Arabia. You understand me? because they have a they have plan they are systematically although àwọn lára àwọn tó máa mú apart from àwọn eléyìí tó lọ kú sọ̀hún o and pay a lot of people die this year o a lot of people die in Hajj this year apart from that they will arrest some people also that they were going to cut their head off for carrying some drug to that country you understand me and you see them going there's some letter a lot of people that will even tell you that they sponsor some people to Saudi they are carrying something for them They are working for them. They carry a lot of exhibits to people's system. They destroy Nigeria, destroy the system, and they are systematically destroy other people's system as well. They are killing people, and they're facing people, they're condemning people. This man, you can see him. in one way or the other is related to the father of my baby the time he was a chairman in that Lekki the father of my baby was a the small I mean I say I mean the the small I mean there was a bank a small bank like that you know he was the one that is heading that place when that place was the fuel was the cover this person that died in Saudi now you think he's ordinary all these people just systematically even this one in tó ṣe má nìyí in tó ṣe wọ́n like giving some i mean like poison wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń jẹrà ní bí sú èbèbè mi ò fi yẹ̀yẹ́ wọn bí sú èbèbè yẹn torí ẹ̀ nígbà tó bá wọ́n máa rò bóyá ṣe lè some people systematically they are wọ́n ń ṣèkà fún yàn wàsíù máa ń ṣèkà fún yàn ẹ ṣèkà fún wàsíù ẹ fún májèlé jẹ ẹ ṣèkà fún wàsíwà sí òun ṣèkà fún yàn lára instrument náà ń lò fún àwọn èèyàn èèyàn nìyẹn èèyàn nílẹ̀ Yorùbá láti bá tèèyàn jẹ́ ni instrument burúkú mọ́nì yìí ìgbà tá a fẹ́ lọ South Africa di only person mo sọ pé fún one fifty thousand gbà yìí ìgbà tí mo fẹ́ travel kúrò Nàìjíríà láti lọ sí America nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní disturb mi náà ti da gbogbo eléru tí Wàsíù àtàwọn kò wọ́ọ̀tì ẹ̀ tí wọ́n ti da gbogbo nǹkan rú àtàwọn ẹ̀mí àti gbogbo wọn àti Koko Zaria àti Malaika they are supporting them o oh. the politicians of Nigeria the law they they say law but they be backing criminals everybody anybody that back that back criminal against me against innocent my daughter Lord raise your standard against them Olúwa bínú sí wọn ní gbogbo ìgbà tí mo bá sunkún ẹlẹ́dàá ṣẹ̀dá dìde o oh. kó o bínú sí wọn máa yọ sí wọn pẹ̀lú ìbínú ìpọ́njú ojú rẹ ní ojú púpọ̀ rẹ ní kí gbogbo wọn máa rí gbogbo ẹnikẹ́ni tí ẹ̀mí ṣe dáadáa fún láyé tí wọ́n wá sọ̀pọ̀tì ìmù tó dìde ogun sí mi sọ́mọ mi tí mi ò dìde ogun sọ́mọ tiwọn tí wọ́n da ọmọ mi láàmú ọlọ́run nítorí ogun ayé nítorí ọrọ̀ ayé tí wọ́n bá mi jà síkírítì ni wọ́n bá mi jà ọ́bùnlé gbogbo wọn tó gba iṣẹ́ àtàwọn tó gbowó àtàwọn tó bẹ̀ wọ́n ọlọ́run jẹ́ kó rí ìbínú ẹ̀ ọlọ́run jẹ́ kó máa yọ dànù ọlọ́run o ẹ̀yin abiyamọ ọ̀run ẹ̀yin abiyamọ tá à ń fojú ara rí ẹ̀yin abiyamọ ọkùnrin àtọ́bìnrin tọ̀run o ẹ dìde ẹ dìde ìjà sí gbogbo wọn ẹ jẹ́ wọn yọ dànù ẹ bínú sí wọn o bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà. What I'm saying now, you may not understand it. Yes. What I'm saying now, you may not understand it. That woman also is from Ekpe. She, they send her to, they make sure they celebrate her. She made her party. They will give her some money. They will send off money. They will make sure they are doing send off for them. Send off money. She did a party maybe a, a, I mean, few days before the Hajj. She finished the party and then she traveled to Hajj. You know, at this condition of Nigeria right now, that the last time the president wife said the, no, people should reduce the celebration and the way they are doing party. They don't want. And a lot of people are, are suffering. You understand me? But they oppress and the money they are using is a money. Some of them are Nigerian money and all this crook money, fraud money, frauding people, and you know, stealing from other people country. You understand me? You understand what I mean? They refuse. These people, they do what? They refuse to change. This woman out After celebrating her birthday, few days later, she traveled to Saudi Arabia. She made sure, they will make sure she died there. It's not ordinary. Maybe by what they are going to give her, by one way or the other, yes, they have a lot of system of killing people. These people, Nigerian people. There's some people who are just systematically killing people, taking people's lives in that Nigeria. I'm telling you. The woman they will make sure she enjoy you will never feel that you are in the midst of the enemy you understand me and they will finish her up she finish her party excuse me if she's actually sick is she going to go to her? no they kill her but it's not my business maybe if they just believe that they have used her for something it's possible to expose them later she can they can finish her up okay so i'm telling you if you allow them to use you I will not buy ẹ́ at the end are you getting what i'm saying nothing happened to her if she's sick she won't go to the hajj and this is her style a lot of go, go, go check whatever what is happening around you these days they'll make sure they give that person enjoy some enjoyment but there's some people they'll be looking and they you know they will look at some some you will face trouble. They will make sure you lie, you trouble, they trouble you. You understand? But I'm telling you, this person also that died is a great politician. He's not ordinary and he's from the Ekpe there. Okay? So a lot of things, I had a lot of story that a lot of things is happening in Ekpe. Mo bá pa yín dànù kò sí tó kàn mí torí ẹ̀yin gan-an níkà ó ti yé yín lẹ́yìn ẹnu ẹlẹ́wà yẹn kò sí tó kàn mí. Èmi Ondo state gan-an wọ́n mú So when this man was a chairman in Bejuleki, I mean Leki, that place that they find the where Dangote vanari. that's where we, we they find the oil, you know, I told you. He's a chairman of that place. From there, he became uh, one of the rep in Abuja. You understand? From that to Abuja. You getting me? And after some time, the we just had a story that the, something happened to him, and the, they said he should go to the hospital. After some time, they said he has a diabetes. You understand me? And it started decaying. They are cover, they cover it for to people, but you know, he do call the father of my baby then and called my father-in-law. The father-in-law said they travel even the <clears throat> he went to they took him to India for treatment, you know. Before he died in St. Nicholas in that morning, that very fateful day. In 2000, I think it's 2000, he died when now? I think it's 2018. He died 2018, right? nine two thousand and eighteen and when he died they used the wife also as one of the game player in Sunday Tobire church yeah she's part of the game player in that church and after using her they gave her deputy of uh, Ilututu, tuntun ìlú tó ti they gave her a deputy chairman of Ilututu, that's first lady of Ilututu after Yong Kim because the title, the secret fight they are fighting is not the, you know, they are fighting some secret fights. Lẹ́yìn náà kúrò mẹ́ẹ̀ ògìdán ni ó tún kù. Àkókò mọ story àmọ́ àmọ́ situation àwọn ògìdán tí wọ́n sì. Ọkọ̀ àti péjú àkókò mọ̀. Hmm, gbogbo yín pátá ni wọ́n fi sínú líìsì wọn. Wọ́n sọ fún mi gbogbo yín lẹ́wà nínú líìsì wọn máa pa yín dànù tán ni. Kò sí tó kàn mí ìjọba ti oníṣègbè bẹ́ẹ̀ ìjẹ́ ń bẹ̀ ẹ̀ ní ẹtí ní kankan ṣe mọ̀ pé irú àwa sì tó bá jẹ́ pé ẹ gúdò ń sìn a máa jókòó sí ìbàyìí a máa bá yín máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ fún yín a lè sọ̀rọ̀ ń sìn torí bẹ́ẹ̀ yẹn gan ẹ báàdì hmm, gbogbo yín pátápátá ẹ ní wickedness oníkálukú yín lè máa jẹ wickedness yìí Mrs. Bankole ṣe bẹ́ẹ̀ dè ní May May something less than a month ó lọ sí àjì ó wá kú sí àjì sósìkì àwọn seventy years old kì í tán lọ wọn kú síbẹ̀ náà wọ́n ti lò tán nìyí Wàsíù Àyìndé aláyé bàjẹ́ àpààyàn àmàlóhùn kọ́ tani ní ìmọ̀ pẹ̀tíṣà kọ̀ọ̀kan mímí mi ò mọ ìwọ ni mo bá tí mo tí mo rí ẹ rí ni mo lọ́wọ́ burúkú ẹ̀ ọlọ́wọ́ elégbèdè abatẹnijẹ́ ẹni tó bímọ sílẹ̀ òkè ń dóró òbímọ rẹpẹtẹ ó ń dóró a máa gbéyàwó òṣì kan sẹ́yìn a máa gbé obìnrin kan àwọn bí àwọn ọmọ obìnrin sílẹ̀ wọn ò ṣèyàwó a máa ní wọn wọn ò ṣèyàwó ó fi gbogbo ìyàwó tó yẹ kó fi ṣe ó fi dájọ ìwọ ló ń ṣe olórí bíkú a máa sọ pé olórí kan kan lọ ẹ bóyá wèrè ni téèyàn bá ti gbé ọ máa sọ máa ṣẹ̀tì sínú problem kò ní dá fún ẹ kò ní ṣoríire ó lè ṣé tó bá lówó ó máa máa gba nǹkan ní nǹkan ó máa gbalẹ̀ a máa fún ẹ tẹlifíṣàn ó máa gbà ó lè ṣí ó lè oníbàárà owó olówó ló fi ń mìnà wàá gbowó olówó tán àwọn tó máa gapá ló ṣe olówó gbé píṣọ dáàdi ẹ your biological father gbé jáde a fẹ́ rí ọmọọba olórí ọmọọba ìjẹ̀bú tí ìbàjẹ́ pé àwa ta pariwo ń mìbàyí látijọ́ yẹn ó ti fẹ́ yóǹkì kábíyèsí ọ̀wọ̀ Àwùjalẹ̀ náà èmi èmi wà náà mo ti sọ kí n tó kúrò nàìjíríà lọ́bìnrin lọ́wọ́ ìyàwó dìbásíkò mo sọ fún báyìí face to face ni ó ní ọlọ́rọ̀ yẹn ó tó máa lè fi yan ayé assassin yàn ni mo lẹ́yìn tó bá ràn kó òun ayé assassin máa padà nù you try many things now ojú ẹ̀ mo kó nàìjíríà lo ṣì lórí burúkú wicked soul àbàtẹnijẹ́ àkùkọ òṣì àkùkọ gàgàrà tí ò ní fẹ́ kéékèèké kọ ohun ẹ̀ máa há ni lórí stage tó ń lọ lamẹ́ríkà ní ohun ẹ̀ máa há ni ó máa pọ ẹ̀jẹ̀ lórí stage ọ̀run á mú ẹ wàá pọ ẹ̀jẹ̀ lórí stage tó ń lọ sí amẹ́ríkà yẹn gbogbo àwọn tó bá ti wá sí pàtí ẹ tó bá ti dẹ́ṣẹ̀ rí tó ti gbé drug tó ti ṣe drug tó ń ṣe fraud gbogbo wọn pátá ní FBI máa mú lágbára ọlọ́run àṣírí òní bò gbogbo àwọn tó bá ti attend party yẹn wọ́n máa níṣòro ọlọ́run máa da ìṣòro lù wọ́n bí wọ́n ṣe bá ń pàdé ẹ̀ táwọn èèyàn máa ń pàdé ẹ̀ tó máa ń níṣòro gbogbo àwọn tó lọ tó máa wá sí party ẹ̀yìn àtọmọdé àtàgbà wọn wọ́n á ní ìṣòro lágbára Kristi ọ̀run á da ìṣòro sínú ilé wọn bí àwọn èèyàn ṣe máa ń pàdé tó máa máa sunkún ìṣòro àti ìdààmú á wọnú ayé wọn ayé wọn ò ní remain the same wọ́n á ní ìṣòro that I do not come back to Nigeria. The rich people will plan for me. Allah, God save God is planning for them. I go to Nigeria. What if tó bá bí wọn come bá bí wọn lè kọ́ fún mi passport mi wọ́n send the passport missing, mi sìn wọ́n yóò ti tètè mi tí bá ti sọ pé mo ṣe lẹ̀ wọ́n á ní kíríkọ̀ fingerprint kan ò But still, don't want me to come it's not the government a lot of people who talk about Nigeria government they are going to the jail nothing happened to them because of àjálẹ̀ that I talk about Wasiu is controlling àjálẹ̀ Wasiu is olórí àwọn alájálẹ̀ when somebody is talking I've, I challenge a lot of people like that I say I want to go I want to see face to face better than hundred later and they say don't come don't come don't come me that I feel I feel like coming. These people be plan for me. Am I am I the problem of their system? The Boko Haram are the people killing there. They cannot deal with them. And the, I even saw one video. And that one, they, that call himself a, eh, a, me, one of the Seni Kiriko, Seni Seni that be repping. Tongo, Koshemi Lomba Soro, telling somebody, we are going to wage war against those people talking about us. For the people, the citizens to be waging war, instigating people to, who is instigating the terrorists against you? You cannot go and fight terrorists. You want to be fighting people on social media. Terrorists is operating Nigeria. All of you are there. You cannot go and fight there. You'll be fighting Obiri, fighting or terminating people's life. All the terrorists that is fighting you, that they, they, go and fight your, with your mates. Go and fight with your mates. Leave people that is... I'm not saying people should be abusing anybody. mi ò tẹ́ mo dárúkọ èèyàn sí mo kàn sọ pé anybody that went well against me against my daughter that use their position to fight me may Almighty God fight them and destroy them don't go to Nigeria báwo I'll go to Nigeria àwọn tó wà ní bàṣẹ they should tell them to give me my passport tí mi bá wá sí ẹ̀jẹ̀ kẹ́pẹ́ mi ní ọmọ àlè èmi Bọ́lá Fọláṣadé ọmọ arógun mẹ́sà ọmọ sọ̀tẹ̀márù àtijọ́ aláṣẹjùmọ̀ mi gbọ́ná I want to bury the wicked people into the Red Sea tẹ́ ẹ bá pa mí gbogbo yín máa parun ni ìlú yín ò ní yẹ jagun ẹ máa jagun kú gbogbo ìròyìn ẹ̀dẹ̀ má jẹ́ ntọ̀ yín tó bá fẹ́ jagun àwọn èèyàn lálẹ́ náà máa ń takùn ẹlẹ́ máa jẹ̀bi ẹ̀jẹ̀ rẹ̀ tóbi yẹn tẹ́ẹ̀fì ìpọ̀ ẹgbẹ́ lábá mi jà ọ̀run máa pa rẹ̀ I want to come to Nigeria it's not a mouth. that's the decision God say I should take. How can you be well? How can you be torturing me for how many long? What did I do? They stole from me. They did they, they dealt with me. I left Nigeria and they are now supporting them. Instead of that to treat the criminal and to to to to to, to teach and fuck up nenambe wọn máa sọ she said this to against the politician she said kò ní dáa fáwọn apc ọmọ ẹni tó bá dìbò fún wọn she said this about kiri kan níjọ kan that's what we want to be fighting instead of you to go and fight terrorists tell us part of the reason i said this uh, i said they are going to conquer the the terrorists since since, since eh, the president took over the, the power nothing have been done about the terrorists they have been killing we said not to killing If you don't settle not to eat, let the soldier, the moment soldier take over the country, no terrorists will take over, Not no terrorists will, will breathe again. The, what do they call it? Democracy in Nigeria is expensive. It's too expensive and they are practicing wickedness. It's getting too much. Killing people, innocent people. And they allow some people to be enjoying. Wasiu that destroying people's life. You'll be going to America, going, you'll be doing what to be saying like this. Tell me, where was your law when you come Mohbad. They will kill somebody Want to bá tún sọ̀rọ̀ tán. Wọ́n á tún pa ẹbí ẹ̀ sí. Olórí burúkú of Olóṣì. Mo ní mo fẹ́ Nigeria. That's not Nigeria. Why are they holding my passport? Why are you holding my finance? Because you don't want me to be moved. You don't want me to, you don't want me to have freedom. You don't want me to expose you. When I go to Nigeria, a lot of people, the whole world will be watching. The whole world will be watching. And they will see that we are not lying against you. Apanyo. Ah, Wasi is a killer. Wasi is a killer. Why can't these people don't know the Buruku? Don't support you are as Why can't they tell him to pay me? All the thing, all of them to pay whatever they have stolen from me. And to allow me to have breathe after killing the father of my baby ẹ ní jèrè gbogbo ẹni lọ́wọ́ nínú ikú bàbá ọmọ mi yẹn ẹ jù tí bàbá ọmọ mi wà lọ́mọ yín máa dé lọ́mọ máa sọ́kù mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀rùn wí kò ní yí padà ọmọ mi tún ṣe tó tún wà ní skul ẹ bá wa tún dààmú ọmọ mi dààmú ọmọ lọ́mọ lẹ́yìn tẹ́ pa bàbá ọmọ mi lẹ́yìn tẹ́ jà mí can you believe it can you see that country country Nigeria is horror horrible country. after killing the father of my baby you don't allow my baby to rest àwọn obìnrin kan bímọ ẹ̀yin fẹ́ kọ́ ọmọ yín dàgbà ẹ pa ọmọ ọlọ́mọ ọmọ yín náà ní dàgbà Mama, no ló ń ṣépè fọmọ ọlọ́mọ you know why they used to say that No wọ́n ṣépè fọmọ ọlọ́mọ because they want to kill free they want to kill you free you cannot have justice and you cannot speak with your mouth they want you to die in silence anybody that support you to be doing evil against me and my daughter The Lord will strike their home. The Lord will strike whatever they do. The Lord will be hungry. The Lord will destroy them. The Lord will destroy them. The Lord ìbínú ọlọ́run ńlá ó máa dìde sí gbogbo àwọn tó fìyà jẹ ọmọ mi tó fìyà jẹ mí ọlọ́run máa dìde ogun ní east west north and south ó máa fàyè ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ The Lord will destroy you. Wàsíù you a bad luck man Olori buruku ni ẹ wàá máa sọ pé ẹnìkan ó kú olórí burúkú láti ìgbà tó mú ẹ tí wọn táwọn èèyàn ń fi ẹ ṣe ẹ̀yẹ ó ń gbọ́ wọ́n fi ẹ ṣe ẹ̀yẹ ńgbà yẹn pé fi kó ọmọ ọdá ẹ lóró ẹ ń para yín ṣèmi bá yín ṣẹgbẹ́ òkùnkùn ni àbí mo ba yín sọ pé mo fẹ́ ṣe ẹgbẹ́kẹgbẹ́ àbí mo sọ pé mo fẹ́ ṣe mo fẹ́ ja mo fẹ́ jẹ politi mo fẹ́ ṣe politics mo sì mo bá yín sọ bẹ́ẹ̀ olórí gbogbo yín tẹ́ fìyà jẹ ọmọ mi gbogbo yín pátápátá gbogbo yín pátápátá gbogbo yín pátápátá èjì tí bàbá ọmọ mi wà yẹn ibẹ̀ lọmọ yín tẹ́ bá ti tọ́jú ẹ̀ tẹ́ rè tán tẹ́ rí gbọ́kàn yín máa balẹ̀ gbà yín lọ́lọ́ máa pamọ́ yín lójú ọmọ yín ò ní dá àgbà bó ti wù kó mu go and write it down on this social media wọ́n máa sọ wọn ò ní jẹ́ kó rówó owó tẹ níyẹn ló máa pa yín dànù ní ẹ̀yìn ẹ̀mí yóò ní gùn mọ́ lórí burúkú olùsí olè is going to America now the, everybody all the people coming to they are going to attend his party now some of them will be going to they be looking for way to to go and steal to go and rob people and then they will rob they give it to you they take it you not take it olóṣì olórí burúkú olófò bí òjò ọ̀rọ̀ ta sọ mi bàbá ti yán kí bàbá Awùjalẹ̀ of Ìjẹ̀bú-Ìlà tipẹ́tipẹ́ ló ti wà lórí ọ̀rọ̀ bàbá yẹn tipẹ́tipẹ́ nígbà tó ti lọ lólo fẹ́ di tí ò ti di sínétọ̀ ojú ẹ̀ kúkú náà sọ́ba ni ipò ọba dára o ipò ọba dára gbé bàbá ẹ̀ jáde olórí burúkú a máa ṣakọ kiri orí tẹ ṣé Facebook bàbá láì kọ́ ló Facebook náà ṣé bàbá láì ló Facebook wàásù ẹ̀ ṣe bàbá láì lórí Facebook sọ fún wa gbé píṣọ bàbá ìgbọ̀ngàn jáde tó ló wá láti Ìjẹ̀bú Òde ìwọ tó mọ ibi tó ti wá ọmọ àlè jàtìjàtì. gbé píṣọ bàbá ẹ jáde gbé àfin tó bí ẹ jáde gbé aláwọ̀ kànákìnì tó ló bí ẹ jáde olófò lórí burúkú oníṣòrí orin apààyàn àfihàn ṣètùtù á tún máa gapá táwọn kan bá sọ pé tóun bá ṣe kọ̀ọ̀kan báyìí á máa banú àwọn ọkọ̀ jẹ́ olórí burúkú ló fò ẹni jèrè a tẹ́lẹ̀ ń fẹ́ na ọmọ ènìyàn ń fẹ́ ọlọ́run fẹ́ ẹ báwo ṣé ọlọ́run fẹ́ ló máa ló ń ṣẹ̀sìn ó ń ṣe ẹ̀sìn nì gbogbo àwọn tí ò lè bú ẹ tí ò lè sọ̀rọ̀ ẹ ẹ̀rù ń bà wọ́n nì ìkọ́ wọn jẹ lábẹ́ ẹ wọ́n dẹ̀ ń bẹ̀rù ẹ bó ṣe ní ọlá tó ta ló ta bó ṣe lóun lọ́lá tó ta ló fẹ́ ta ló ta ló ṣẹ̀ sí mi wọ ọlá wo ló ní jẹ́ kó ń yọ owó arẹ́gbẹ́ kó ń yọ owó àwọn tó ti kú àtàwọn tó wà láyé àti gbogbo àwọn olè olóò tó kówó nàìjíríà jẹ tó kó pamọ́ àtowó owó owó owó owó kí lórúkọ ẹ tó wà ń bàdàn tó kú ń jọ sí kó ń yọ owó ẹ kó sọ ètò òfògùn ẹ ṣe olóṣì olófo oníbàárà aṣálẹ̀ jẹ a ṣetán a máa gbé fọ́tò mi réèjì kan òṣì kan a máa gbé fọ́tò pé ìyàwó òun wà òkè àkísà ló kó sọ́rùn náà kí ni ìyàwó ẹ̀ wọ́ diamond ni kò ní dáa fún ẹ tó bá tiẹ̀ wọ́ diamond ṣó wù ẹ̀ ló pa ni olè oníjìbìtì gbogbo ìwà burúkú ló wà lọ́wọ́ ẹ̀. olófin láyé bàjẹ́ ò ní jèrè láyé bó ti wù kó mọ̀ ètò ìdíjẹ máa bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ni. bushwife dáwọn ṣé ìyẹn níyàwó ni kẹran má jẹlé kọ́ ló ń wá kiri ló máa ń wá kiri kẹran má jẹlé bá máa smile and suffering kí ló kàn wá ó gbọ́ kó tó smile and die dànù síbẹ̀ àbí kò ní dáa fún smile and kò ní dáa fún òun àti ọkọ ẹni kò ní jọ dáa fún gbogbo wọn pọ̀ ni. olórí burúkú èèyàn olóòórùn játijàti ṣówó nìyẹn owó tó máa dá tó máa gba owó olówó wàá gbà yẹn wàá máa ga pa kiri ṣówó ni ṣówó ẹni ṣógun ẹni lóṣì lórí burúkú kò jókòó kò pè kò pè pàdé jọ rí kó sọ pé wọn máa ọmọ òun fẹ́ ṣèkómọ o kò sọ pé ọmọ òun fẹ́ ṣèyàwó o gbogbo àwọn obìnrin ẹ̀ ni wọ́n ń lò ni wọ́n ń lò sẹ́jẹ̀ ló ń lò wọ́n náà àwọn náà ti di kílà ló ń lò wọ́n sẹ́jẹ̀ ni wọ́n ń lò wọ́n sẹ́jẹ̀ ni wọ́n fi wọ́n wọ́n fi wọ́n ṣe àgbésùn wọ́n fi wọ́n ṣe wọ́n fi wọ́n pass night ló burúkú kílà kó o ṣì gan ẹ kọ́ sí dànù sí gbọ́jọ́. mi sì dé lórí ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ máa ń halẹ̀ lórí ní orí tẹ́ máa wà ní house yẹn everybody is crying in Nigeria they are begging People be working abroad. They be begging money from Nigeria. Tell me, how many Canadian people begging money from Nigeria like that? They be begging. They be begging. Only Facebook ni gbogbo wọn ti ń survive ni wọ́n ti ń sọ. Làwọn èèyàn máa dáwọ́ fún eléyìí. Pẹ́lẹ́ ti lọ ṣe eléyìí lóore o. Nigeria government are there. They are there. Wasting away. Nothing being given and they be telling somebody hey eh, you, you, you are in Germany you are in kiriko you are in jabara you are in jagirikiriyo you are making kiriko you want to instigate country there be people against us. ṣé nǹkan tó kàn fún yín nìyẹn lórí burúkú mo fẹ́ gbélé jáde fún yín mo fẹ́ fi wọ̀nyí ni ẹni tó bá ti mojú mọ́ ẹ̀ kó sọ fún ọ o gbọ́ ẹni tó bá ti mojú wúmà kó sọ fún mi mi ò bá ṣeré i'm not god forbid and I'm i will never play with you ó ti yé. you see you see ṣẹ̀rí wèrè wèrè yálé kan tó sọ ọmọ nù sígbó tọmọ èèyàn bá kú ọmọ bí náà sí sí o bàbá ọmọ mi kú wọn ọmọbi tán sí sí báyìí o lẹ́kàn kú wọn ọmọbi tán sí sí o ṣe gbọ́ gbogbo àwọn tó ń support yẹ gbogbo náà máa tẹ́ gbogbo náà máa kàbù gbogbo náà máa ṣọ́kú gbogbo yín yẹn let me I want to show you you see this what I post do you see it let me show you from the back I want to show you so that you can understand my point. ṣebí ẹ jẹ́ kérò wà ń bí báyìí ṣe bẹ́ẹ̀ flag gbogbo ẹni tó flag ṣó yìí ọwọ́ tó fi flag ẹ̀yẹ kó fi gbọ́mọ gbìn bí iṣu. do you see do you see this person okay on what I post on this on this day you can see this belongs to Esabod it's a fake account of Esabod you understand this is a fake account of Esabod you understand this is a fake account of Esabod do you see This is a fake account of Esabod. Okay, let me show you. You know, she showed me that she's a 63. You are not up to 63. You know why she said this? When they tagged me, see under this, under what she smile on now, there's nothing like a smiley on it. Okay? olori burúkú wala wasi, oloshi. Okay? You see, there's nothing like a eh, smiley on this show, but she came to smile there. You know why? I'm going to show you now. The moment, the moment they tag me, the moment they tag me, that's uh, what they call it. Aláròyé olórí burúkú ni ni Aláròyé má fla má tag me ní nǹkan kan Aláròyé má wí ẹ̀yin lẹ lọ rogun Aláròyé kẹ́ kó don't tag me anything tí bá ti ní lórí ẹ̀gbọ́n tó jẹ́ wà lórí platform I delete all of you all of you most of you, yín delete yín because purposely and deliberately at times they tell me not talk we don't want you to talk don't be sharing people i will not share you olórí burúkú ni yín ni ta lẹ gbẹ yín ta now the moment they show me that woman that died that is from Ekpe, they are telling me Wasiu there is the one behind it and all those APC olórí burúkú kan you understand me no they tell me that that person died she's not close to me she's from Ekpe. it's not nothing concern me with her If they say she die now, I should be saying, I should be telling story about what she have done wrong. But I won't say that. So Esabod now tagged me that she's already 63. Nothing, kò sí nǹkan tó pa Esabod is dead. She just, she's a walking corpse. I'm telling you, Esabod is a walking corpse. You understand me? Because he has a son that is stole in America. I mean, in Dublin. And in America, I mean, Dublin, come, come, I mean, uh, government said she had to take that child away. And he took the child to Nigeria. He didn't ask of the child again. The, the child died in Nigeria. Àtòkú àtàyé ẹ̀wọ̀n orí. Ẹ̀sà bọ̀dé mi àti òkì ń ṣẹgbẹ́. Ó lè dàgbà lọ́jọ́ orí. But kì í ṣọjọ́ orí gangan ni wọ́n ṣe mí àti òjò ṣẹgbẹ́. Gbogbo àwọn olórí burúkú àwọn terrorist Nàìjíríà tó ń fún ẹ lówó. Terrorist ni wọ́n kàn fẹ́ máa fi oppress àwa ni. Tọ́ bá like ẹ ò ṣe lọ Nàìjíríà tọ́ bá like ẹ. If they like you, you know they like you. Those who are giving you the money tó bá ń láìkẹ́ táyà wọn gbé lọ nàìjíríà olóòdì burúkú nínú what about the people giving you money and tell you to sit down there you cannot go there me i want to go to nigeria so tiye but ẹ̀yin eh, they are giving you money from that nigeria and they are telling you not to come olórí burúkú nìyí now because the money they are giving to you you are going to spend it back to the people they will be sending somebody to you to get the money from you you understand me because you a fool all right the woman who died you are making fun of the woman that is it some of you don't understand what happened. They are making fun of the woman. If I'm on this I mean on this Facebook, and nobody, a lot of people don't watch me. Eh? They will watch me at time when I get speed more than you. So orí speed content tẹ́yìn bá níyẹn ten ní lójoojúmọ́ máa fún yín you have one thousand like you have two thousand like you have kiri kan like àmì kiri kan kiri kan hundred at time woman, máa fún I will go to twenty million. Kẹ́ ẹ pa gbogbo nǹkan tẹ́ ẹ kò dé tó three million ṣó ti yé ọlọ́run sì ń gbé mi ga jù mí despite that mo ń bu ara mi mi ò gbéraga ṣó ti yé ẹ̀hẹ́ so mo dúpẹ́ fọlọ́run majority of you that you are ten ń ṣe bíi màdámù yẹn tẹ́ ń ṣe bíi you are nobody okay ilé tẹ̀ ń gbé ilé ikú báyìí ni àwọn ilé tá a ti kọjá mẹ́ta lè gbé mọ́ ṣó ti yé bó ti wù kó rí lẹ́ ń gbé ẹ̀kọ́ ṣìdànù ó dẹ̀ wà lọ́wọ́ yín ẹ ti pa èèyàn rí ẹ ń jalè oríṣiríṣi nǹkan ẹ dẹ̀ ń fi group báyìí láti bá yéèyàn jẹ́ ṣé rí mi pẹ̀lú group I stand alone work alone is a winner and I will continue to be a winner forever olórí burúkú ni yín ni ẹ ní jèrè Bankole is not my family he is not even related to my father-in-law you understand me he never related to him and when I call him it's just because the random people that we see have known him from Epe okay so ìwọ náà kẹ̀dẹ̀rẹ̀ o ti kú sáyé ṣé orí nǹkan tí Bankole ṣe despite pé mo sọ pé àwọn ọmọ APC ń lò nílòkulò yẹn ó ti yé ṣé ń sọ fún ẹ tí Wàsíù náà máa wà nínú àwọn tó pàdánù Wàsíù apààyàn ok Wàsíù apààyàn girlfriend Wàsíù ni báàbù lélẹ̀ tí Wàsíù ò bá fẹ́ rí tí ò bá sùn ní kó ní kó jáde lára girlfriend ẹni olórí burúkú ìtí Bankole ṣe òǹgbọ́ ẹ̀sà bọ́ọ̀dù ò lè ṣe tó máa fi kú Bankole ìtú tó pa ní orílẹ̀ Nàìjíríà tó pa láàrin àwọn politician ìyálà ìyá ẹ̀ ò lè ṣe tó máa fi kú. ó ń gbọ́ so for those of you who don't know the meaning of that I'm not a friend to Esabod you came under my platform with your fake account to come and smile with it the moment Aláròyé tag me Aláròyé ò ní ṣoríire ìwọ tó dúró tó dàbí àwọn ọmọ bẹ́ẹ̀rì bẹ́ẹ̀rì tó dàbí àwọn nìjẹ́ kò ní dáa fún ẹ mi ò fẹ́ wà racist ó dàbí àwọn apààyàn tó wá láti nìjẹ́ kò ní yẹ ìwọ ìwọ aláròye yẹn òfò ló máa ṣe tó bá tún tààrọ tó bá tún tààgì mi ó ẹni jèrè ẹni ṣe kí ni ẹni jèrè ẹ máa gbé dẹ́ẹ̀dì sí i káàkiri olórí burúkú. BBC Yorùbá ń gbà yẹn ń bọ́ ló tún wà aláròye ìwọ ló kù bí ìfọ́jú bá fẹnu sọ ẹ́ àkókò nìkó lẹ́nu mi o má fẹnu bà yí ẹ jẹ́ tẹ́ ẹ jẹ́ kó nìyá yín kó pé ẹni tó ní aláròyìn yẹn gangan ṣé ẹ jẹ́ kó bá yé bó ṣe fẹ́ máa dìde báyìí tánú aláròyìn ní ìṣẹ́ fẹ́ máa dìde báyìí lẹ́pa ẹni tó oníṣẹ́ tòótọ́ yóò mú papò tọ́ olórí burúkú yín apàyàn group ẹ kó ṣìdànù sígbó ẹ jèrè. ní tí mo ṣe síbí báyìí ṣé nǹkan tó fi rẹ́rìn ni wọ́n mú bọ̀bọ̀ yẹn àwọn tó máa ń lo passport fake lọ sílò òyìnbó yẹn ni mo kàn post ẹ̀ sórí platform mi Esabod came with his face fake account to come and smile there and the moment he, he, he I mean he comments like that he just put that laughing I mean emoji olórí burúkú aláròye náà lò sí onídọ̀tí orí jakujaku wọn fẹ́ kí n máa ṣe ẹ̀yìn ẹ̀ ní jèrè èmi kémi tálẹ́ fẹ́ bò mọ́lẹ̀ kò ní dáa fún yín ìyálàyà gbogbo yín òfò lẹ́ máa ṣe gbogbo ẹni tó ń ṣiṣẹ́ fún àwọn APC láti gbógun tìlà tó ṣe fún politician kankan láti gbógun tì mí tó ṣe fún àṣẹ àìlè láti gbógun tì mí ọmọ òní pé sí lọ́wọ́ lọ́jọ́ alẹ́ éèjì tí bàbá ọmọ ìwà tán fi pa yẹn ọmọ yín máa ṣókú bẹ́ẹ̀ nínú èjì yẹn tẹ́ bá ti rí ọmọ yín tán olórí aṣọ yín máa fàyà ọmọ yín lọ́wọ́ bó ṣe máa jẹ́ fún yín nìyẹn ẹ̀ ní jèrè lórí burúkú gbogbo yín ẹ̀yin apààyàn kílà of anko ẹ dúró sórí social media ẹ̀ ń bá tẹ̀ jẹ́ Wàsíù ń jalè Wàsíù ń ja olè ẹ má tag mi lórí burúkú máa o anybody tẹ́ bá ti tag mi ẹ má tag mi lórí burúkú máa o ẹni bá tún tag mi ní ẹni tí bá sọ pé mi ò ní ní mi ò fẹ́ rí òfò ló máa ṣe o. àkísà wo lẹ kó sára wọ́n mi tó bring kólógó for kẹrin ni aṣọ gbọ́ aṣọ China aṣọ Korea aṣọ gbogbo Korea jẹ̀tún wọn tẹ máa kó sára tẹ máa ṣe bí gángan kiri olórí burúkú ẹni tó lọ́hùn dùnú tó lásìgà tẹ́mi gbogbo àwọn ọmọ àwọn citizen Nàìjíríà àwọn majority of àwọn tó wà ń lo ìbò ló ń bọ̀ wọn. They are doing that and you are not ashamed of yourself. And then you still be making noise. Mama, mama ti sọ fún mi eh, mama twenty ẹ, eh, don't talk Oh, and don't want very many. fẹ́ mẹ́rin kan tó wà ní and kan, ẹnì kan wà lọ́dọ̀, ṣé ọ̀dẹ̀ ní kúrò And Ẹni yẹn lè dúró sí for four years Come on, má You ìwọ four years ẹ wà kúrò lórí power tó bá ti kó n power, wọ́n máa tún wá ìkiri bọ́n ṣe ń wá, kí lórúkọ ìtàn wá níjọ́sí tí ó ń sá kiri sí, kí lórúkọ ẹ̀? bó ṣe máa wá yín kiri gbogbo yín lẹ́dà bí tẹ̀tẹ̀ àwọn kan wà lánàá tó máa ṣe gàràgàrà kiri lẹ́ni sì tó bá bí wọn rẹ kó gbin àwọn kan lọ́sẹ̀ ní ẹnìkan tó kówó jẹ tó ń tẹ̀tẹ̀ ọ̀pù sí ìlú London bẹ́yẹn tó ń ba ayé ẹ̀jẹ̀ tó ní lára àwọn sẹ́nì yín àbí rẹ́ẹ̀pù yín tẹ́lẹ̀ tó ló kówó jẹ tó ní èlú abíkẹ́ lórúkọ bọ̀bọ̀ yẹn tó ní kó lọ jẹ́lẹ̀ sí sí sí sí ìlú London ẹ̀yin náà ẹ̀ tí mọ̀ bí tó máa jẹ́lẹ̀ yín sí gbogbo wọn tó tó tó ṣe kí nìyẹn jọ ìlọ they are all thieves o they steal more than those people o ó lè ní wọn o ẹnìkan kú sí ẹnìkan kú sí síbi kan sí ẹ one rẹ́rìn ìgbẹ́ ìwọ pé sixty three ìwọ tó ti kú sáyé you are dead go you are just you are living dead òkú ni ẹ̀ náà. níjà yẹn ó ti ń wọ́n mi jà this woman be looking for my fight looking for me to just reply her the other day mo ṣe ṣe sọ̀rọ̀ pé kí Ṣèyí Tinubu go and take your me go and create your group like like like like politics ẹ̀ eh, kiri kan because àwọn arúgbó ló wà nínú ibi bẹ̀ yẹn pé even gan tí bàbá bá kúrò ń bẹ̀ o they won't give it to you because a lot of people online I was just saying it. I have a reason for saying mo wish you were good ni now. Tó bá dasẹ̀ wọn dasẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lórí burúkú wá sí ẹ̀dẹ́ ó ti ní kẹ́sà bọ́ọ̀dù kó gbébi tọ́mọ mi tó ti ń tó ti sọ̀rọ̀ mi ń jọ yẹn ó rò bó yóò máa mú mi bínú ó fẹ́ kí n sọ̀rọ̀ olórí burúkú ṣe báwọn tẹ̀mí ó bú mi politician àwọn olórí burúkú lórí kọ́ bú mi náà nìyẹn mo dẹ̀ ti gbogbo ilé ẹ̀fọ́ lọ́hùn ọlọ́run máa ṣẹ̀sọ́ fún ìwé duty season but ọmọ ti tiẹ̀ ó ti rìn lọ ọmọ tiẹ̀ ti kú sígbó wọn rí wọn rọ́kọ̀ ẹ̀wọ̀n ráàyè ẹ̀ olórí burúkú olòṣì akọni ìwọ òbàyẹjẹ wàsíù lè báyé tèmi jẹ wàsíù ayé ẹ máa bàjẹ́ lásìlásì ojú mi ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you are going to America tó bá ti bí ẹbí tó bá you say you are going to be in Maryland the FBI on your case Only. Only. Only. Only. If any country, if your family, if your citizen is so going through a lot of problems in that country, they will go and rescue them. Nigeria have seen them. They even ambassador here, they are just there useless useless useless useless people and they be wọ́n máa bùgá fáwọn èèyàn wọ́n máa And when boko haram is there you cannot go and fight them you be making noise and when you are going now you go with escort a lot of convoy with police anytime they want to attack you they also police will be the one to go for it and then you still be making mouth your life is smelly you are nowhere wo look at the democracy is that the way they are ṣé democracy lẹ wà mẹ́yìn àbí crazy demon demon operate nínú yín ṣé democracy lẹ operate Nàìjíríà. wọ́n máa halẹ̀ mẹ́nìkan kò níye ìgbà tí Esabod ti tó ti kéde ku president Bola Ahmed Tinubu kò níye ìgbà tí Esabod tó tó Tinubu tó máa ṣépè fún president Bola Ahmed Tinubu àwọn ọmọ Tinubu kọ́ ló fún Esabod lówó lẹ́nu jọ́bẹ̀ta láti twelve million from Abuja kò ń ṣàwọn ẹ́sàbọ̀dù kò ń ṣàwọn ọmọ ẹ́sà eh, kò ń ṣàwọn kí ni kí ni wọ́n ṣe fún àwọn tó fún lọ́wọ́ yẹn tí wọ́n jẹ́ pé inú ń bí wọn sí kí ló dé wọn ṣe lọ mú àwọn ẹ̀kọ́ wọn kó ń gáràjì àwọn tó fún ẹ́sàbọ̀dù ní twelve million tó sọ ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọ APC ni àwọn ẹ̀yin oní mental problem olóyìn burúkú aláyé bàjẹ́ ọmọ ló ṣépè fẹ́nìkan mo máa ń ṣépè ní kọ̀rọ̀ bí mi ṣe lórí social you hand people to me and tell me not to it for you I it for you. You you do evil you do evil to my children to my daughter. I ṣépè for you. I curse you ló ń Is that power? When somebody is in need, you have a lot of problem in system. You cannot face it. You are, you are fighting. Just when somebody saying things as you know, you somebody is crying and expose, I mean, explaining things that the evil people did, and then you are still going, going after the person. Are you all right at all? Are you okay? A lot of problems are there to solve. You are not solving anything. And then you'll be beating around the bush. olórí burúkú the ẹ wà sí o kí ló ń dùnú ẹ tó kí ló ń dùnú ẹ lẹ́wọ̀n ẹ tó ń sago mọ́wọ́ olóòṣì kí ló ń dùnú ẹ lẹ́wọ̀n ẹ tó ń sago mọ́wọ́ olófò olóòrùn olè játijàti gbogbo wọn àwọn politician tó bá kó mẹ́sàn-án wọn máa lé wọn kiri ni wọn máa dákẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ wọ́n máa máa ṣàkọ fáwọn èèyàn halẹ̀ mọ́yàn lórí burúkú. àwọn ìyàwó àwọn àwọn èèyàn ń ṣe ìyàwó fọ́mọ àwọn big men wọ́n máa ń ṣe ìyàwó fọ́mọ why can't you o oh, ṣòbó wà láyé bí aláìsí ló fò àwọn tó kú yẹn ṣe ìwọ náà ti sọyọnù rí náà ìyẹn tó bímọ fún ẹ ó dídì ìyàwó kú náà ó kú ìyàwó kú mọ́ ẹ lórí náà how many people ló ti kú mọ́ ẹ lórí tó bá tún bá wọn sùn tó bá tún pa wọn sáyé apààyàn ní ẹ̀nà ajálẹ̀ mà apààyàn. ó dà ìpáyé yín ti bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tí fídíò yìí tẹ́ fídíò yín alẹ̀ mọ́ mi mo máa wo nǹkan tó wà ní fídíò yìí gan sef this video they been claiming things on this video for me long time burúkú aláyé bàjẹ́ they been claiming things on this video for me long time. ó lè ṣì lẹ́nu rí ilẹ̀ ni. kí láǹfààní owó ó lọ ta ọmọ nínú àwọn ẹ sábọ̀dọ̀ ó ta ọmọ ẹ̀ fún àwọn politician láti fi ṣètùtù ayé tó o bá ṣe bẹ́ẹ̀ mú evidence jáde why you not talking about the child show us your child. why are you coming under my platform to comment i'm not your friend and i can never be ẹni tó kú yẹ aláròye tag mi náà nìyẹn pé ramota ti kú sí àjò òun wá tàgbìn ó wá wá sábẹ́bẹ̀ yẹn ó wá mú píchọ̀ bí tóun ti pé sixty three ó ò tí ì pé sixty three alákìsà nínú ilé nílé tó kọ́ ní nàìjíríà ó ń gbọ́ lédi yẹn bó ṣe ṣe aṣẹ́wó ẹ̀ tó ó fi aṣẹ́wó ẹ̀ yóò tún fi tọ́mọ ni o ó tọ́mọ ó kọ́lé ilé oríṣiríṣi ló kọ́ ó kọ́ sẹ́kọ̀ọ́ ó kọ́ sẹ́pẹ̀ as nineteen ninety something ó ti kọ́ jajastic house níbi ìráyè yẹn ilé tí ilé Bánkọ́lé ọkọ ẹ̀ ò kọ́ kankan bọ́tí ilé Bánkọ́lé àgbàyanu ni bẹ́ẹ̀ ni mo sọ ṣíàmánà ẹ̀pẹ́ gan òkò kọ́ ilé tí Bánkọ́lé kọ́ what are you saying ní tí Bánkọ́lé ṣe láyé ẹ̀ o ò ṣe o ò kọ́mọ o ò kọ́lé o ò kàwé o ò ralẹ̀ o ń ṣe orí burúkú ló ń ṣe tó gbé àwọn kan sọ́wọ́ ẹ̀ pé kọ́kọ́ máa fún ẹ lóúnjẹ wọ́n ń fi ẹ́ sórí payroll olófò ọmọ àlè ó lóun lọ Nàìjíríà o wọ́n ní kó wọ́n á ṣiṣẹ́ fún APC but òun ò ṣeéṣẹ́ wo ló ń ṣe yẹn you are working for them tí n bá jáde ní sikiri ẹ̀ ṣe apc gan ló ń fún you are working for Wasiu àtàwọn olórí burúkú olófò kan apààyàn tó wà nínú bẹ̀. wọ́n á máa sọ fún ẹ pé kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe fẹ́ kò sí nǹkan tó máa ṣe fún mi olórí burúkú wọ́n máa wọ́n fún twelve million ọmọ ẹ̀dà where is your child ọmọ jòwó ọmọ jòwó ọmọ ńkọ́ where is that your child lẹ́kàn tán bá pa ọmọ ẹ̀gbọ́n tó bá tiẹ̀ tó bá kú wọn sọ pé bí tán sí sí rè ìjọ yẹn bó ṣe rẹ̀ sí wá mi ń jà ló ṣàfẹ́ kí n sọ̀rọ̀ ó ya wèrè ni I don't like you kó sì lọ ẹni bá like ẹ Wàsíù ti dìgbẹ́ kí ló wà lára kí ló wà lára ìyàwó ẹ kí ló wà lára òṣì ó gbé àrùn aṣọ bed aṣọ tó ń fi ṣe ṣíà ẹ̀zálẹ̀ irú aṣọ ṣíà yìí wá jẹ́ kìjẹ́ eléyìí quality eléyìí Canada made ni eléyìí kò ń ṣe irú aṣọ yìí á kò ṣe olórí burúkú lóbìnrin ṣá ìyàwó wa sí àpò ṣe ló wọ̀ náà ó wá jẹ́ red colour pẹ̀lú aṣọ òkè kan tí òun abẹ́ ìyá wèrè ni ìyálà ìyá ẹ Wàsíù tí wọn inú ilé mò ń gbé yìí tí wọ́n bá dáwó fún ẹ kí politician fún ẹ lọ́wọ́ nígbà tí Tinubu tó ti kí gbogbo àwọn politician kan dáwó fún ẹ ó lè dání kó sanwó léyìí torí òṣìṣẹ́ owó oríṣi òṣìṣẹ́ ajérí ni òṣìṣẹ́ rìnà olè ló ń jà láti ilẹ̀ ṣẹ́ṣẹ́ lòun ṣe ni òun sun rárá tí wọ́n politician ò bá fún ẹ lọ́wọ́ kẹ́dọ̀g tí wọ́n bá fún ẹ lọ́wọ́ ìyálà já ẹ ò lè sanwó ilé tí mò ń gbé yìí ó rẹ pé mi wà ní àwọn ayé tó fẹ́ crash ni kò ní dá fún ẹ ó lò sí aláyé bàjẹ́ ó bẹ àwọn kan lórílẹ̀‐èdè Canada pé kí wọ́n yọ mí lẹ́nu ara ò ní ní Canada o ṣùgbọ́n gbogbo àwọn tó bẹ̀ ara máa ní wọ́n tilétilé ni ara máa ní wọ́n ní ọ̀rọ̀ máa dà wọ́n nù lójijì lójijì lọ́hùn kan máa tì wọ́n ṣubú báyìí but Canada yìí it shall be well with Canada. But all the people, agents of darkness, you have said against me, against my daughter, to torture me in this way, the Lord will push them away. And the Lord will bless Canada. He will bless me, bless my child. But you were, Wasiu, you ní bench fún ẹ. Kí ni ìyàwó ẹ wọ̀? Ṣé kí n faṣọ àpòṣe tí ìyàwó ẹ wọ̀ wọ̀n? Jẹ́ n fi wọ̀n ẹ kó bureau. irọ́, kó bá bureau. ṣó ti rí ṣó rí green ní aṣọ cotton ṣó ti rí aṣọ tẹ fi rọrùn àtìbá yẹn ṣó rí cotton ni yẹn ó wá jẹ́ green kan ó wá jẹ́ red níyàwó ẹ̀ ṣó ti rí ṣó rí pé red ẹ̀ níyàwó ẹ̀ wọ̀ tó róró kiri kan wèrè kan sísàlẹ̀ olórí burúkú bẹ́ẹ̀ ṣe máa ń pè ọ́ láti tẹ́ máa sọ pé jẹ̀bù group nìyẹn lẹ́ máa ní kọ́ máa yẹ̀yẹ́ mi èmi kọ́ máa yẹ̀yẹ́ yín sórí pàṣọ tíyàwó ẹ̀ wọ̀ rè sórí àpòṣe this is what your wife put on that day and you are shouting àti um, Eh, tó ń tà ní China Express ṣótiyé tó ń tà báàgì yẹn tó ń tà twelve dollar ó ní ológbèsì ológbèsì àti ilẹ̀kẹ̀ seven dollar ó ti tán iye tó ń tà ni mo sọ yẹn iye tó ń tà ìwọ́n tún jẹ́ kí n gbá ẹsẹ̀ mú kiri iye tó ń tà ni mo sọ tó bá lówó wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe gbógun tìmí wọ́n mọ̀ ọmọ rẹ̀ wọ́n mọ̀. Wọ̀mí kó tú mi wò kò ní dáa fún ẹ Wọ̀mí kó tú mi wò èmi tẹ́ gbógun tì tẹ́ẹ̀nì jẹ tẹ́lẹ̀ ẹ̀nì jẹ sí Wọ̀mí ìyálà ìjà ẹ o ní ṣan tó da jẹ. aṣọ òníyàwó ẹ wọ aṣọ òníyàwó ẹ wọ lórí burúkú. Esabod wá lòun ṣe sixty three ó wá ṣòmí nìyẹn ẹ ò ní ṣoríire gbogbo yín ò ní ṣoríire pọ̀ gbogbo yín Wasiu Ayinde ó lè kò ní dá fáwọn politician tó ń support yẹ tó bá jẹ́ pé ò ṣe burúkú fún yàn láwùjọ táwọn politician ń support yẹ ọlọ́run máa support gbogbo àwọn tó support yẹ ọba àtijọ́ gbogbo ló wà tọ́lọ́run tó bá support ọlọ́run support wọn ṣùgbọ́n tó ṣe burúkú fáwọn èèyàn ah tó ṣe burúkú fún mi gbogbo àwọn tó support gbogbo wọn lọ́nà ọlọ́run máa kọlù wọn á dìgbò wọn á kọlù wọn á dìgbò wọn ọ̀run á kọlù ẹ wá sí àyè á kọlù ẹ tilétilé á kọlù gbogbo nǹkan ẹ lójijì máa wòran just wait and see. very wicked man kí ni ìyàwó ẹ wọ a máa táàgì ibi tó ti ń tọ́jú ẹ̀ a máa ṣe wọ́n máa wọ́n ti tẹ kámẹ́rà sójú wèrè wọ́n ti fi snapchat wèrè oríṣiríṣi <laughs> wọ́n ti lọ ra gbogbo snapchat ori burúkú wọ́n ti wá tẹ̀sójú wọn ìyá máa ń dán bíi pé bóyá bó ṣe rí ní life nìyẹn níjọ́sí náà mi kàn fẹ́ mi fẹ́ yẹ̀yẹ́ ni bó ṣe lóun tírín tó ó gbogbo kádùn tó fi fún gbogbo ara báyìí o lo corset ó fún gbogbo ẹran ara ẹ̀ wá sókè báyìí ni ṣó ti rí àpòṣe yẹn rẹ́ẹ̀dì lówó wá rò nǹkan kan sísàlẹ̀ àpòṣe wọn fi rán kọ́tìnì lórí burúkú. You say I, you say I care for you. Mm. Mm. and I mean we don't like her me too I don't care I don't feel you again ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ ọlọ́run fẹ́ ló dá Facebook sílẹ̀ wọ́n dá Facebook lẹ̀ tán ló bẹ̀rẹ̀ sí ń gbé kinní kiri olóòfò níta fún gbogbo ẹ̀yin tẹ́ yọ mí lẹ́nu ẹ máa ṣòfò ni gbogbo ẹni tó yọ ọmọ mi lẹ́nu tó gbógun tọmọ mi ọ̀run á yọ yín lẹ́nu ọlọ́run á bá yín jà pásọ̀ tó dá sí ọ̀run á kọlù á kọ sílẹ̀ bó ṣe kọ sọ́ọ̀lù ayé tí o ṣe pásọ̀ òṣèlú bẹ́ẹ̀ tí tó dá sí tó bá mi jà tó bọ́ ọmọ mi jà ọlọ́run á bá ẹ̀jà bá ilé ẹ̀jà bá ṣe ẹ̀jà bọ́nà ẹ̀jà gbogbo nǹkan lọ́lọ́mọ abájá kò tí ì bẹ̀rẹ̀ ìjà tó wá bẹ̀rẹ̀ ìjà you go know. nítorí pé Bankole kú síbẹ̀ ṣé kí ló kàn mí ṣé mo jẹ́ bí Bankole ni mo kàn mọ́lẹ̀ pẹ̀ ni èèyàn dẹ̀ kì í yọ èèyàn tó bá kú ìwọ wá sọ pé o jẹ́ sixty three tí ìwọ bá kú gan tọmọ ẹ wà láyé ṣé kò dáa ni ìwọ tó o pọ ọmọ jẹ tó o pọ ọmọ ẹ jẹ tó o palẹ̀ kọjá wa máa fẹ́ yọ ọmọ ọlọ́mọ lẹ́nu olórí burúkú wọn rán ẹ níṣẹ́ àwọn ènìyàn kọ́ ló fẹ́yàn yẹn tí wọ́n wọ́n rógbò kankan lò lára ẹ̀ Wàsíù fọwọ́ sára ẹ̀ báyìí kò ṣáná lórí burúkú gbogbo àwọn tó ṣiṣẹ́ fún APC wọ́ lọ́wọ́ àbí kẹ́dábírí ó rìn kiri ó lọ pátì gbogbo àwọn ọkọ ìyàwó ìṣàdí ọkọ ìyàwó máa pè sí pátì ta ló ń pè wọ bí pé kán pè ẹ sí pátì kó wọṣọ wèrè kan kó máa dàbí ẹni tí wọ́n faṣọ kójú ẹ̀ dàbí ẹni tó kun tó tó kun mọ́jú sójú kó dàbí ó kun mọ́jú ìdọ̀tí dọ̀tí àánú a máa sọ pé ọlọ́run bá àṣírí wọn ìjọ tó kó owó síta ní ọjọ́ yẹn lórí láìsà owó tán àjọ ni wọ́n ń dá o kò yá ẹniyẹn lówó ọlọ́run gbọ́ àjọ ni ẹ ṣáà ti mọ̀ wọ́n ní wọ́n fẹ́ wọ́n máa dájọ tán ní kí wọ́n dá gbogbo passport wọn jọ ń jọ yẹn lórí burúkú ẹni tó fowó àjọ ṣakọ ló ṣe lórí burúkú ọmọ àlè. ẹni jèrè I don't care. You don't like what I do. Who cares? Wa comment abẹ́ platform mi. Eh ohun 63. Ó lọ gbé kíni yẹn ohun 63. Aláròyé olórí buruku yẹn. Kí ló ṣe ọ̀gá yẹn tó ní ilé iṣẹ́ Aláròyé yẹn dà? Gbà tó fẹ́ máa dìde kò lè pa jẹ olórí burúkú àti ere so mo npa ẹ̀. Ló ṣe apanilẹ́kún jayé. Aláyé bàjẹ́. Wọ́n apá ìwọ̀n dẹ̀ tó máa ṣakọ ọmọ àlèjátijàti. Àwọn ọmọ tó kú bá balẹ̀ jẹ́ ìrankíran woman yẹn ti ń jayé tipẹ́ tó ti wà ń gbòòrò for long tó máa wà ní orílẹ̀ fún àgbà Bánkọ́lé wọ́n fẹ́ máa fi ara ìwé Bankole ni omoye gọ́vnà tó ti bá Bankole sùn omoye omoye sínétọ̀ tó ti bá Bankole sùn omoye ẹ̀jẹ̀ gbogbo àwọn politician tó ti gbà sára. ìkà wá sí ìkà. àmọ́ nǹkan tí yẹn náà tó wá lọ sí àjì ebi ń pa wọn nàìjíríà sọ máa kó wọ àjì ó tó yẹ kán fi ṣe nǹkan fún nàìjíríà wọn kó lọ sí àjì. owó tó yẹ kán fi ra nǹkan kí kọ́kọ́ fi tú ìlú ṣe wọ́n máa pín yẹn fún wọn kán máa kó lọ sí àjì wọ́n máa kó bí wọ́n máa kó rógbó gbogbo nǹkan táwọn sísẹ̀mù yẹn bá láwọn òfẹ́ wọ́n máa kó lọ sí systematically wọ́n máa fi rán wọn lọ wọ́n máa ní wọ́n rán wọn láàjì ni o most of you be see that wọ́n rà nígbà ní wọ́n máa lo àwọn èèyàn fún káríà káríà they are carrying things They see all those people, when they say they give them Hajj, you be happy. They don't pack something, put for your body, and your, you go, go help them carry something. Nigeria things that they, they do, wọ́n ṣe oore bẹ́yẹn. Tọ́ba dẹ̀ go kó gbé nǹkan kan báyìí, bí kò dọ̀ nǹkan lọ pa ẹ̀yin ará ẹ̀pẹ́ wọ́n ń pa yín o mo kọ̀ bẹ́ẹ̀ yín sí ni kò sí tó kàn mí náà torí mi ìjòwó ẹ̀pẹ́ ṣèdíyé ṣé ò ya wèrè aláròye má tag mi ní anything nípa aláròye mọ́ ẹ kó sì lọ aláròye I don't want to hear from you ẹ kó sì lọ. I'm coming again wàásù ìwọ ló kàn ní eléyìí you you annoyed me mo tẹ̀ ti fún elépè jẹ nísìn tó ti ó ti gba ìpè yẹn now let us talk about only stop cursing please tell the people doing wickedness eh, practicing that evil tell them to stop wickedness tí náà ò bá ti tán lórí ẹ̀jẹ̀ òfin tán lè e kan náà some people cannot be doing evil to us all this you know i start inú tí ń bí mi sáwọn politician You know, tí be bí mi ṣe bìsìn sí inú tí ń bí mi you know, inú be me. i may not talk oh, but inú tí ń bí mi ó ti ó ti yé bẹ́yẹn because i see that a lot of people they are just looking out they are they supporting wickedness they supporting wickedness they destroy ah, ah. mi ò bá yín pín owó nàìjíríà ẹ pín débí mi ì jẹ mi ì ṣe politics mi ò jẹ nínú owó yín kí lè dàmí láàmú fún èèyàn tó tún yọ mí lẹ́nu ẹ máa tún máa support ẹ̀ gbogbo politician tó wá nísìnyí gbogbo míì ní mo lè má wá síta wá ṣe èpè yẹn wọ́n máa máa ṣe èpè fún àwọn ọ̀tá mi bẹ́ẹ̀ ni níkọ̀kọ̀ àti níkọ̀kọ̀ àwọn ogun ọ̀run gan ṣépè bẹ́ẹ̀ ni mo sọ fún yín lórí burúkú wàsíù a máa gbé náà bá ti ku pancake pancake wà nílé mẹ́yẹn látọ̀dún wò mí tí n bá fi kíní sójú mi báyìí ṣe ló máa ń yún mi. I don't want to bí ara mi ṣe wáyé I don't want to touch it with anything see I just want it I don't want anything just so you know ẹ máa kó sí gbogbo ẹ ojoojúmọ́ ni ẹ máa máa kàn múra bíi pé inú yín dùn tẹ́ bá lówó ẹ lọ help Nigeria they are begging money from abroad America will donate money for people to eat in Nigeria Canada will be donating for people to be eating Nigeria and uh, eh, London will be donating for people to be eating Nigeria a lot of things are going on and then you still dey doing shakara Auto Bola Lego. Ṣé fight lẹ fẹ́ sọ àbí to forget your battle your battle fight lẹ fẹ́ lẹ kọ your battle himself Venger is of God he will fight all your enemy and repay them thank you for the good word for the word of our advice thank you God bless you. bí n bá jókòó sórí bíbá wọ́n máa bẹ èèyàn tì mí ni kó máa yọ mí lẹ́nu wọ́n máa bẹ èèyàn tì mí ni wọ́n máa ní kínú mi má dùn kó yà máa bẹ èèyàn tì mí kó máa yọ mí lẹ́nu ẹlẹ́ni dímọ̀ wọ́n máa ní well God will fight my battle I know and he's fighting it. People, these people are wicked. I need I want to start my business. I need money for my business. Ẹni tí ò fún wọn lówó tí wọn jà lólè ni wọ́n ń kówó fún kó má lè máa bá wọn attack me. Give me my passport. Ẹ̀yin ẹ̀yin Canada embassy. Máa gbàdúrà fún yín kẹ́ ẹ jóná mọ́fíìsì o. Nigeria embassy ni ni ọjọ́ tí mo dé orí ọjọ́ tí wèrè ìyálé kan tó ń kówó fún wọn lórí social media tó fẹ́ kún ọ̀rẹ́ torí pé mi sọ pé kò sówó lọ́ọ̀ mi àwọn ti Canada ń bìbà wọ́n rò bóyá òun ló ní owó yẹ pé ó yá wọn wọn ò mọ̀ pé owó contribution ti gbogbo ọjọ́ dá tó gba passport wọn gbà ẹ̀ owó contribution ni owó contribution ni ṣé àwọn gbarú ẹ̀ fẹ́mi ní system bí mo lọ sí báǹkì njọ́ ẹ̀ mo wá ní mo fẹ́ lọ gbogbo information tí bá ti ṣe mi bá wọ́n fún ní information wọ́n fún ẹni ẹ̀ ní information ẹni tí ò bá ti pọ́n mi lé sí mi ní pọ́n lé wọ́n ń gbé Esabod ẹni bá gbé Esabod ẹni support Esabod ọlọ́run máa bà political career ẹ jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ń support Esabod against mi ẹni tó ń ránṣẹ́ Esabod níṣẹ́ against mi ọlọ́run máa bà political career ẹ jẹ́ ọlọ́run máa bà gbogbo nǹkan ẹ lójú ẹ̀mí ọwọ́ ọlọ́run máa shatter to pieces ikú tó pa tó pa àwọn èèyàn tí a ń sọ̀rọ̀ wọn yìí tó dẹ̀ ń dun àwọn tó ní èèyàn wọn tí ẹ̀yin àtọmọ yín wá lè ikú yín á lè pa yín àwọn ẹbí yín á lè mọ àtọmọ yín á lè mọ bẹ́ẹ̀ ẹ lè mọ kéèyàn mísì bàbá ẹ kó dẹ̀ mísì àwọn àwọn èèyàn ẹ̀ you know. mo lọ sí báǹkì ní ọjọ́ yẹn mo fẹ́ lọ sọ fún wọn ní báǹkì pé òkè o wọ́n ní skul ni wọ́n ní fẹ́ kí lọ mo ní mi ò lọ sí skul ọmọ mi ò lè bá lọ skul kí n máa yáwó lọ skul kọ́ ọmọ mi máa yáwó lọ skul mi ò lọ skul mi ìdẹ̀ lè parí school tó ń sìn tí wọ́n á tẹ̀lé bẹ̀rẹ̀ mi lè gbé anybody mo fẹ́ máa ṣiṣẹ́ fúnra mi mo dẹ̀ lọ approach bank ok o bank o give me money i just want this kìíní láti máa fi ṣiṣẹ́ mo need ìdí iṣẹ́ tí wọ́n sàn mo dẹ̀ mọ̀ pé wọ́n ti disturb mi torí gbogbo credit mi òun ni majority mo fi sanwó owó ilé mi báyìí and is that is their plan is that their tactics ọlọ́run gbọ́ i use all my credit to pay rent tí bá ní mo fẹ́ kúrò mi by god though ẹni bá tún dá mi dúró ń sìn máa ṣépè fún tépè bá bẹ̀rẹ̀ sí ń jà ẹ́ tí nǹkan kan bá ṣe é kó mọ̀ pọ́wọ́ ó ti ṣèkà fún mi ní ọwọ́ ìpè máa bà ẹ́ mo lè má ṣépè lórí mídíà mi bọ̀ má ṣépè fún má dá mi dúró tó mi ìdáyàn dúró èyàn ò lè ṣèkà fún yàn kó dá ẹ dúró kó ṣèkà fún ẹ kó ṣèkà fún ẹ kó tún máa fi wọ̀n ẹ pé wọ́n ṣèkà fún ẹ what for. àwọn tó ṣèkà fún mi má tún ní kí n jókòó sórí sójà mídíà kí n máa gbàdúrà fún wọn àmọ́ ti gbà á ni Me, ìbọ́ lọ́hùn jà ọlọ́hùn dẹ̀ bá mi jà and God cannot reject me I make my service to God every day and the many way of serving serving the God Almighty and I'm doing it. àwọn ará Ìjẹ̀bú yẹn ẹ máa ṣọ́ra fún wọn o bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá ti ń ṣe ìjẹ̀bú máa ṣọ́ra fún ìjẹ̀bú wọ́n fẹ́ domi ẹ máa ṣọ́ra ẹ máa ṣọ́ra fún ìjẹ̀bú gan-an ẹ ṣọ́ra fún wọn o. sẹ́lọ̀ kan sọ fún wọn pé kọ́nsẹ́tù obìnrin yìí kó máa ṣe òwe wọ́n máa sọ come to Nigeria o is these people can plan for you <laughs> God also is planning for everybody God has a plan for everybody I'm not basing on the plan that anybody has for me I'm based on the plan God has for me God also have plan for those people who are planning for me if you plan evil God also have a bad plan for you for you to have a bad plan for me and my daughter <laughs> God have a serious bad plan for you it's not a joke wọ́n máa rí pé ibi tó ń fẹ́ kí àwọn tó fẹ́ kó wò mí àwọn tó wà mí báyìí gbogbo ẹni tó wò mí tó jẹ́ ọ̀tá tó wò mí báyìí mo gbàdúrà kọ́ lọ́n bù fọ́ júlù ẹ̀ gbogbo ẹni tí ò fẹ́ mi fẹ́ rí tó sì ń wò mí tó jẹ́ ilẹ̀ jókòó sórí ọ̀rọ̀ mi mo gbàdúrà kọ́ lọ́n bù fọ́ júlù yìí kọ́lọ́run kó bu ogun lù yìí kọ́lọ́run kó bu ìyà yìí kọ́lọ́run kó bu ìfọ́júlù yìí kọ́lọ́run kó bu wàhálà lù yìí gbogbo ẹni máa ń sọ mi tó ń kọ́ọ̀bù platform tó ń dààmú platform láti máa dààmú ayé mi láti rẹ̀ mí sílẹ̀ mo gbàdúrà kọ́lọ́run rẹ̀ yín sílẹ̀ kọ́lọ́run bù fọ́jú lù yín bẹ́ẹ̀ lórí kò ní í padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọlọ́run ní bù fọ́jú lù yín ò báyìí for now.